ti dòde o. ètò tí ó là fi jọ tí ó là fi wé. kò lábùkù kò lábàwọ́n kún fún oyè. bọ́ọ̀dù àmsà látọkùn ètò. kò lábùkù kò lábàwọ́n kún fún oyè. bọ́ọ̀dù àmsà látọkùn ètò. lẹ́ni yìí tọ́dún Hamzat kọ́ ni atọ́kùn ètò balógun babájídé lẹni tó yẹ ń tọkùn ètò lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí. tó ń tọkùn ètò. ẹ ń tọkùn ètò. òkè múlò bẹ́ẹ̀ ni tó ń tọ òkú. òkú báwo ee eh, eh, àǹtí yìí ó dà ń pẹ́ tí yẹn ń tà mí jù lẹ́nujọ́ mẹ́ta yìí ọlọ́ṣàánú oh, ọlọ́ṣàánú. balógun bá díjẹ́ lẹ́ni tó ń tọ́ òkú lónìí o. ẹ eh, o oh, mi ìtọ́ òkú <laughs> atọ́kùn ètò lẹ́nu ẹ̀tọ́ ikùn. ọ̀rọ̀ <laughs> ẹ kú lé làǹkàrà lé o. Mm, bẹ́ẹ̀ àwa tún ti dé àdé bí a ṣe ń dé o tó jẹ́ wípé adékè àníkólórúkú márùkú márùkú bẹ́ẹ̀ la pé kólódò márùdù. ẹ bẹ́ẹ̀ ni o àwa dé ń pé ká máa múṣẹ́ yá ni ẹ lè máa wò pé ohun ta lè gbọ́ yìí ohun balógun babájídé ni ojú balógun babájídé dẹ̀ lẹ̀ ń wò lọ́ọ̀kan yìí ẹ ti gbogbo mímọ̀ sí dj babs j ẹ wà lọ́ọ̀yì làwọn wọ̀lọ́ọ̀yì wọ̀lọ́ọ̀yì ọlọ́ọ̀hún ni mo ní kẹsàn-án wọ̀lọ́ọ̀yì làwọn máa ń gbé mi. ẹ adúpẹ́ lọ́wọ́ elédùnmarè wípé ó ṣọ́ wa ló bọ̀ a dé sí ti ìgbọ̀nyìn o àwa náà ni àwa lẹni ayé ń fẹ́ àwa náà ni àwa níjọra lójú. wọ́n ti mọ̀ pàwá ni èwo ni àwa náà ni àwa náà ni. àwa níjọra ah, wa lójú. àwa náà ni àwa náà ni àwa náà ni. elédùnmarè a máa kí a máa ràn wá lọ́wọ́ a máa ràn wá ṣe. àmín ẹ ṣé ẹ káàbọ̀. ẹ jọ kí lorúkọ ti yín o. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ mí. nẹ́gẹ́nẹ́ hmm. ní èmi yeye pèdèpèdè ká fàtàlá tòkè délẹ̀. ló bá tán. ẹ ẹ kúlẹ̀ ràǹkárà lé o ẹ̀rọ wá là ń kérò ọ̀nà ẹkú mm. iṣẹ́ là ń kára oko mm-hmm. ẹgbọ́n wọn ní àpékólókó márùkó bẹ́ẹ̀ la àpékólódò márùdò àwa pé kí yẹ̀nàyẹ̀nà ó má yẹ̀nà o gbogbo yín pátápátá la kí pé ẹ kú etí ìgbọ̀ wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí máa ń gbọ́ wa ní gbogbo ìgbà ní gbogbo àkókò tẹ́ ẹ máa ń fi àkókò sílẹ̀ láti darapọ̀ mọ́ wa lórí ètò yín ètò wa ètò current affairs ẹ ṣé gan ni adúpẹ́ o ẹ̀yin lẹ́hùn máa wá àwa lẹ́hùn máa bá láṣọ ọba mi òkè àní fẹnikẹ́ni ṣàwátì ọkọ mi ò yí padà àdùfẹ́ alóyin lóhùn yín náà ni o QS Radio International Center yèyé pèdèpèdè QS Radio. ṣé yèyé pèdèpèdè yẹn ta ló ti jáwé ṣe ẹ ti sanwó òye ah. ẹ láti sanwó òye. aládùúfẹ́ ti mọ yèyí jẹ ìwọ pa ìwọ pápá ìwọ náà àjẹpẹ́. ẹ̀yin ti mú oyè yìí jẹ oyè yẹn jẹ ẹgẹ bí bọ́gà. mo sì mú jẹ. so jẹ ẹgẹ kódà kó jẹ́ kulikuli mú màá ti jẹ́ kulikuli tipẹ́ ah, kulikuli roborobo. kulikuli gúngùn wà ní ẹ sẹ́kù gúngùn wà roborobo wà. Oni oni ti máa ah mo ti jẹ́ tipẹ́ o. èmi máa ń jẹ ah ṣé pé kulikuli wà ń gánà yìí. kulikuli wà ń gánà kulikuli wà ń gánà tẹ bá fẹ́ jẹ. mo ti jẹ kulikuli tipẹ́. ẹ eh, máa mú owó wa ni owó ló bá dé ẹ mọ múra iná. mi mọ. kíbi ni múra iná múra ẹ mọ múra iná. mi mọ. àwa ti dé sí yín àti dé. a ti dé sí yín lọ́rùn ká àti lọ. a ti dé sí yín lọ́rùn báyìí torí ọ̀rọ̀ tó ń lọ torí ọ̀rọ̀ tó ń lọ náà ni lórí ọ̀rọ̀ Mohbad yìí náà ni a ti kúrò níbẹ̀ rárá a dẹ̀ ti jẹ́ kẹ́ mọ̀ wípé lábẹ́ bó tilẹ̀ wù kó rí gbogbo ibikíbi tí ọ̀rọ̀ bá ti jẹyọ a máa ma fi tó yín létí ni. bẹ́ẹ̀ni. a dẹ̀ àwa náà ti wá ṣe ìlérí ìlérí ta tún wá ṣe àmú pé kò jọ bí àkóbá kò jọ bí ìkọ. ìlérí olúwa náà ni. ìlérí olúwa náà ni àwa dúró lórí ìlérí olúwa yẹn náà ni mm, wípé. torí ìlérí olúwa náà làwọn bá ṣe. a máa ṣe a máa ṣètò fún ìlérí olúwa títí tó máa fi rí justice gbà. bẹ́ẹ̀ni. a dẹ̀ ti jẹ́ kí àwọn èèyàn wa mọ̀ wípé a máa jẹ́ kí justice yìí kó hàn sáwọn èèyàn wípé kì í ṣe pé màdàrú lélẹ̀. bẹ́ẹ̀ni. justice tí ó bá tọ́ tó bá yẹ la máa gbà wálé kì í ṣe pé èyí tí ò ní tẹ́ wa lọ́rùn èyí tó máa tẹ́ wa lọ́rùn òun ni a ṣe sọ wípé gbogbo kó jẹ́ pé ọ̀rọ̀ ìṣinṣin tó fò lórí ọ̀rọ̀ ẹ̀ a máa jẹ́ kẹ́ mọ̀ torí wípé a máa jẹ́ kẹ́ mọ̀ àwọn kókó àtàwọn nǹkan tó ń fa làásìgbò nínú ilé Mohbad lẹ́ẹ̀kan sí i àti sí yín lọ́rùn àwa ti ẹ lè máa wò pé ìtẹ̀síwájú alájì nǹkan ẹ ẹ ní bínú wọn yẹ̀bà fún wa díẹ̀ torí àwọn àlejò wà nínú ilé hmm. agodo tó jẹ́ wípé ẹ wọ́n lọ jọjú sí wọn mo mọ̀ pé ọmọ adé hmm. bá wa lẹ́nu ẹ̀ láìpẹ́ láì jìnnà ẹ pé ká máa da yín lágara rárá ló jẹ́ káwa ní ká tètè nítorí àsìkò ti lọ. káwa ṣe adélé káwa tètè bẹ̀rẹ̀ káwa délé ti dé wọn wọn ò ní pẹ́ darapọ̀ mọ́ wa ná ọ̀wẹ̀ mọ́. ká tó máa lọ torí. ká tó máa lọ gẹ́gẹ́ bí ìṣe tẹ́ ẹ mọ́ ń ṣe hmm. tẹ́ ẹ mọ́ ń ṣe owó ń bẹ́ẹ̀ lẹ̀ ń fún ọ lówó. òun hmm. ó dà ẹ yọ jáde mi ìmọ̀gbẹ́ ti fẹ́ gba. ìmìdí bàbá ṣíà. ṣé owó tẹ. ìmìdí mi ra ẹ náà. owó tí owó táwọn èèyàn kó fún mi kọ́. kówó mi máa dànù. kówó yín máa dànù. ìmìdí bàbá ṣíà. kówó yín máa dànù. ẹ ní pé ẹ lè múlẹ̀. ìmìdí mi ra ẹ náà. ẹ má màdà àwọn olóò kí wọ́n tó dín pé kí ó ah. ó dà mo ti rí dọ́là Ghana ni ẹ má jọ sọ nǹkan tí mo fẹ́ sọ kẹ́ wọ́n ní tá a bá ń ṣe ìwé wọ́n ní tára ilé ẹni bá ń jẹ kòkòrò tí ò dáa mm. tá a bá sọ fún un ẹ̀ kò ní já gbádùn. ṣẹ́rí mm-hmm. ẹni sùúrù ẹ jẹ́ ń sọ òótọ́ ọ̀rọ̀ fún yín àwọn ìwà kan wà tẹ́ máa ń wù tí ó yẹ kí n bá yín sọ lábẹ́ aṣọ ni mm-hmm. àmọ́ tí má sọ lábẹ́ aṣọ kò ní dá wọ́n ní tọmọ ìyá méjì bá wọlé mm. mi ìrẹ́rìn jọ́kà part ọ̀rọ̀ gidi ni mò ń sọ tọmọ ìyá méjì bá wọlé mm. tó bá bọ́stà ìtumọ̀ ẹ̀ ni wípé wọn ò bára wọn sòtọ́ ọ̀rọ̀ àmọ́ tọmọ ìyá méjì bá wọlé tó bá rojú kókó wọn rojú kókó tẹ bọ́sítà wọn mọ̀ wípé òótọ́ ọ̀rọ̀ ni abára wa sọ̀rọ̀ lọ́jọ́ kìíní àná tá aláàjì wu ìwà kan tí ò dáa kò tọ́ sí mi lẹ́nu àmọ́ tí àwọn aráalé correct wọn hmm. orí ètò mi báyìí náà ti wù àwọn aráalé dẹ̀ correct wọn lẹ́sẹ̀kẹsẹ̀ so ìwọ ọ̀rọ̀ yẹn ẹ̀yin náà tún ti wá ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn lẹ́nu mo wá fẹ́ correct ẹ má bínú sá ní ọjọ́ wo nìyẹn náà yòóyọ̀ kìíní kí aláàjì kí wọ́n kébí rẹ̀ àdẹ̀mọ̀ wípé ẹ̀yin gangan gangan you live in the zoo yababu zazu a ti mọ̀ pé ẹ̀yin lẹ gbé ní zoo ẹ̀yin lẹ ń jẹ nínú zoo bẹ́ẹ̀ mu nínú zoo ẹ̀yin ni gbákejì ẹranko ẹ mọ̀ pé tí nǹkan bá ní word and opposite opposite ẹranko lẹ́yìn mm-hmm. so ẹ wá ń ṣe lẹ́nudọ́ mẹ́ta ẹ dún bí ẹran àwọn aníkàlájì dún bí rẹ̀ mm-hmm. ó yá ẹ dún bí rẹ̀ kí n lè fún yín lówó. sẹ́mi ni kémi dún bí rẹ̀. ẹ dún bí rẹ̀. ọ̀dà màá dún bí rẹ̀ fún yín o. yẹ mi ní mi ní dún bí rẹ̀ àmọ́ nǹkan kan ni mo wá fẹ́ kí a gbà táwọn ará ilé bá dẹ̀ ti gbà wá níyànjú wípé mm. bó ṣe máa lọ náà nìyẹn mm. màá fara mọ́ màá dún bí rẹ̀ màá jọ yín lójú ẹ fi sálárì yín kẹ́ fi ta. kámá sálárì tèmi kọ́ tẹ́ dúró kọ́ méjì ni o. ẹ dúró ẹ dúró ẹ hmm. ti sọ ti. èyí náà tá a bá dúbí rẹ̀ tọ̀ ẹ tún dúbí kọ̀ọ̀kan. ká wá lọ ká fi ẹsẹ̀ kan ká fi ẹsẹ̀ kan ká fi sáré dé ọ̀dọ̀ àwọn onígbọ̀wọ̀ náà. ẹ̀yẹ́ hmm. máa ronú sí sálárì yín làwọn àfi ta. kọ̀ọ̀kan ẹ máa dúbí kọ̀ọ̀kan àti rẹ̀ ẹ bá ní kọ̀ọ̀kọ̀fọ́ abọ́ àbí kọ̀ọ̀kọ̀fọ́ ìfọṣọ kọ̀ọ̀kọ̀fọ́ máa ń jẹ kọ̀ọ̀kọ̀ kò sí wàhálà ẹja sáré dé ọ̀dọ̀ oyè. gbangba gidi gbala dúró fún ìlera tó péye. bẹ́ẹ̀ ni o àlàáfíà ló ṣe é ṣayé àìsàn ò ṣe é lò gbà. oea herbs and shrub spices ní iléeṣẹ́ tó kájú ẹ̀ nínú ká ṣe gbòógì oríṣiríṣi tó ń ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí kòkòrò inú ẹ̀jẹ̀ inú rírun ẹ̀yìn dídùn ìdákọ́lẹ̀ kọ́kùnrin ó ṣe ṣàkọni kóbìnrin ó ṣe nǹkan oṣù nírọ̀rùn fibroid oyún ju stroke rọpárọsẹ̀ hypertension ẹ̀jẹ̀ ríru diabetes gonorrhea cancer rheumatism typhoid fever karamayuni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn egbògi tó jáde láti iléeṣẹ́ oea apps and strong spices ló kájú ẹ̀ ìwọ náà kàn sí iléeṣẹ́ oea herbs and strong spices lónìí kò gbà kó jura wọn lọ wọ́n wà ní oea compound along old ondo benin express road ládojúkọ bina farm junction lẹ́gbẹ̀ẹ́ ogun state college of health technology ìlẹsẹ ìjẹ̀bú ogun state ẹ tún lè pè wọ́n sórí zero nine one five nine five seven nine six eight five tàbí kẹ́ whatsapp wọn sórí zero eight one eight six five three six four eight zero oea apps and shop spices ìlera rẹ ló jẹ wá lógún. ẹ wá tó máa tọ̀ tó fàjídì o. ètò alálùbáríkà àti oníkejì o. àràgbá yàmúyàmú ṣòwò lè tó yẹ. ètò alálùbáríkà àti oníkejì. àràgbá yàmúyàmú ṣòwò lè tó yẹ. bẹ́ẹ̀ ni o àràgbá yàmúyàmú ni àwa tún ti di àwa tún padà dé ẹ ṣe ká sáré lọ pápápá ká lè jẹ́ káwọn èèyàn mọ̀ ti àmúwátà wa tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ tó dẹ̀ wà very very important tó ṣe kókó ni ọ̀rọ̀ ti ń jáde lọ́tún lọ́sì hmm. lóòótọ́ gbogbo wa náà láti fetí gbọ́ àti àti fojú gbọ́ àti fojú rí gbogbo tó ṣẹlẹ̀ ní corona lédè last sitting a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé fún àwa tá a gbé justice dání o ó sì ń ó sì wà on our favouring side ẹ má bínú ó kọ́ lè jẹ́ wípé bó ṣe lọ a inú wa ò dùn mọ́ o inú wa ò dùn mọ́ àmọ́ ṣe ti mọ̀ wípé àwọn tí à ń bá fa wàhálà tá à ń bá ṣe ẹjọ́ mo lo èdè wípé àwọn tá à ń bá fa wàhálà torí wípé ó ti ń jọ bíi wàhálà ó ti ń jọ bíi gbọ́nmisí omi òtó ó dẹ̀ ti ń di pé um, a ti rí wípé àwọn alágbára wà nínú ní tó ń ṣẹlẹ̀ yìí a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ẹ̀kọ́ ti ń fojú mú wọn gbogbo wa náà la ń wò wípé ah kí ló lè fà á kó jẹ́ pé kó sọ gbá àgbọ̀n kankan kó sọ àwo àgbọ̀n kankan kí ni tó gbójúlé kí ni tó fẹ̀yìntì gbogbo ẹ̀ pátápátá ló ti fojú mú wọn wípé àwọn kan wà tó jẹ́ wípé àwọn alágbára lórí ọ̀rọ̀ yìí ni kí wá ló lè fà á lórí kí ni gbogbo ẹ̀ pátápátá náà ni ó ti ń yé wa bọ̀. bẹ́ẹ̀ni àmọ́ àwọn kan náà ló wá àwọn nǹkan tó wá yà wá lẹ́nu náà ni wípé àwọn kan wà tó jẹ́ wípé wọn ò farabalẹ̀ kọ́ mọ cost táwọn ń jà fún. torí tó bá fi lè wò sùnsùn tó ń perú àwa yìí tó ń pè wá lanti justice àwa tá à ń jà fún wípé irú kú wo ló pa Mohbad kí ni tó ṣẹlẹ̀ sí Mohbad báwo ló ṣe ṣẹlẹ̀ kí làwọn nǹkan tí wọ́n ń gbé ṣe tá à ń béèrè gbogbo àwọn ọ̀rọ̀ yìí tó ń pè wá lanti justice àwọn tó wá gbé justice dání kí ni tó ń jà fún hmm. irú justice wo làwọn ń jà fún àwọn jà fún pé kí justice pé Wùnmí ò gbọdọ̀ ṣe DNA Wùnmí ò gbọdọ̀ jáde kó sọ̀rọ̀ àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé lóòótọ́ àwa wà fún justice àwọn náà náà náà wà fún justice justice tí wọ́n ń pàdé justice justice tí ń gbé justice ní ránṣẹ́ pé ah yẹ anti justice làwọn kan justice nìkan àmọ́ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ni. àdúpẹ́ torí wípé orí course táwa wà yìí kò sí àwa sì gbé dání a dẹ̀ máa rí òkodoro ọ̀rọ̀ ni. níbi tí àwọn táwa fojú rí gẹ́gẹ́ bí anti justice tá a anti justice ni wọ́n ọ̀rọ̀ ń jáde láti ọ̀dọ̀ wọn tó dẹ̀ jẹ́ wípé ó yẹ kí a ṣe àkíyèsí àwọn nǹkan kan. àwa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣẹ́mọ̀ mo máa ń sọ lórí ètò mo máa ń sọ fún àwọn èèyàn wa wípé bí justice bá ṣe ń delay tó ń delay justice láì mọye ìgbà ní gbogbo ọjọ́ àṣírí wọn dẹ̀ máa máa tú lé ojoojúmọ́ tó fi ń delay ẹ̀ hmm. tí wọn bá mọ̀ kọ́ lọ mọ̀ tí wọn bá mọ̀ kọ́ lọ mọ̀ torí wípé bó ṣe ń delay ok nísìnyí màá fi eléyìí ṣàpẹẹrẹ kí n tó lọ sàn sínú ọ̀rọ̀ tí a gbé wá wọ́n dìlé justice yìí pé ká má rojú tu ọ̀rọ̀ Mohbad hmm. ikú tó pa wọ́n dìlé ẹ̀ wọ́n ń ṣe gbogbo ohun tó wù wọ́n kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ Kàrímọ́ ẹ̀gbọ́n eh, Wùnmí tó wà lára wọn tọ́jọ́ bẹ̀rẹ̀ ó ti kúrò lọ́dọ̀ wọn òun náà ti dá dúró òun náà lóun fẹ́ jà fún justice fún Mohbad kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ wọ́n tún dìlé ẹ̀ wọ́n ń ṣe gbá wọ́n ń ìyá Mohbad náà tún ti kẹ̀yìn sí wọn. sẹ́ni hmm. pé tí bá sọ wípé inú mi tún dùn pé wọ́n ń dìlé ẹ̀ hmm. ó jẹ́ nǹkan tó jẹ́ wípé mo mọ nǹkan tí mò ń sọ àwa tá a dẹ̀ wà lórí ìkànnì yìí lórí QH radio yìí a mọ nǹkan tá à ń sọ hmm. àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àwa o ọlọ́pọlọ pípé ni wá lórí ìkànnì gbogbo àwọn family QH radio pátápátá káàkiri gbogbo àlàyé káàkiri gbogbo àgbáláyé adúpẹ́ lọ́wọ́ wọn wípé wọn ò fi ọjọ́ kan kọ́ fi rí wa gẹ́gẹ́ bí wípé ah ntọ́gbẹ́dání àní lè ṣe mọ́ kọ́ wá ní àwọn náà wọ́n dẹ̀yìn wọ́n dúró lórí òtítọ́ àti òdodo ni òtítọ́ yẹn náà dẹ̀ là ń jà sí là dẹ̀ ń jà fún báyìí ọ̀rọ̀ ti jáde láti kámpọ̀dọ̀ àwọn Wùnmí tó jẹ́ pé àwọn tí wọ́n ń ṣojú ẹ̀ ẹ jẹ́ kí n fi àsìkò yìí náà kí n kọ́kọ́ fi introduce ẹni bí ẹni èèyàn bí èèyàn mi tájọ wà nínú ilé agodo hmm. lóòótọ́ ẹ̀ ti ń gbóhùn wọn àǹtí àdùfẹ́ ẹ bá mi kí gbogbo àwọn ará ilé náà. Ah, mo rò bẹ́ẹ̀ fẹ́ fún mi lówó ni. mo ẹ ṣe ní ẹni bí ẹni yẹn mo rò pé. ẹ torí mo <laughs> kí yín gẹ́gẹ́ bí èmi nìkan tán èmi nìkan tán èmi ò ní jọ́gà ẹ̀ jẹ kò wá tọpẹ ní yóò yá. ẹ kí wọn jàre àwọn èèyàn tí ń dúró àwọn èèyàn dúró. bí àkọjá bá jí àkọjá jùbọ̀ fọlùgbọ́ bí babaláwo bá jí àjùbà fún ifá ìran oníṣègùn ló jí àṣìjùbà fún ọ̀pẹ̀lẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wá bọ̀rọ̀ bá ti dé Olódùmarè lákọ́kọ́ kí ọba tó pa àwọn ọmọ tó tún ní àmọ́ abẹ lọ́jọ́ ti tò ó ní hmm. ìlàyà aláwùrà tó tún dá wá sí ọba tí òun pa wá kó tó pa wá ọba tí òun wá sọ wá dìdà òkùdà olódùmarè ìlọpẹ́ sí gbogbo lẹ ńlá wá kí o a ò lọ́lọ́dẹ ẹni kankan gbogbo lẹ ńlá kí pátú sì dé sórí ètò yìí ètò wa ètò kọ́rẹ́ǹtà fi ẹ̀sìn gorí igbá. ọ ti balẹ̀ gùdẹ̀ sẹ́tì gbọ́yìn kẹwàá nǹkan fi ìdílé kẹ bá wà lọ. gbogbo ọmọ tápà tí bá wà ń bẹ nínú ilé mo ní ẹ̀ máa ṣàfihàn. ẹjọ́ máa relé bàbá àti iye tó bí yín lọ́mọ. ilé ara tápà lé o. ẹ̀jẹ̀ ọkà o. iyán dùjọkà ọkà kọ́kọ́ ọmọ ọ̀tọ́ra kàtọ́ra bẹ́ẹ̀ nílẹ̀ yín. torí àbẹ́ máa dùn ní ọbẹ̀ kì í dùn yíyan nínú ilé àwọn bàbá tó bí yín ní ọmọ ọmọ tápàlẹ́ o olóró nìyí ọmọ ẹranko yáyò ọbẹ̀ tó ń lé ọmọ fàmùsèlú nínú ilé àwọn bàbá tó bí yín ní ọmọ ọmọ jífàárọ̀ wálé olóko kálẹ̀ yín o ọmọ jífòwúrọ̀ sáré wálé olóko dá bọ́kọ bábẹ́ ọkọ àbáwọ̀dé nínú ilé àwọn bàbá tó bí yín ní ọmọ. ọmọ ìdí ìtàpá lẹ́yìn o ọmọ tọrọ bẹ̀ tọrọ bẹ́ ọmọ dọ́kọ́ mọ̀mọ́ dọ́ta ná lẹ́yìn wọn ná kó ọjọ́ kejì kíkan nìkan ọmọ àmúwá sì máa rọ bẹ̀tẹ̀ nínú ilé àwọn bàbá àtọ́bí yìí ní ọmọ ọ̀tẹ̀tẹ̀ ńlẹ́ o ọmọ dọ́kọ́ mọ̀mọ́ ná níyìn wọ́n ní pẹ́ o wọ́n ní pẹ́ ọmọ àdókòmọ́dọ́ta ná. wọ́n ní kàṣẹ wá sí márùn-ún bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ nínú ilé àwọn baba tó bí yín lọ́mọ ọmọ ajífowórọ̀ dáná kúlíkúlí ọtọ ní tàpá tí ń tẹ ọ̀tọ̀ ní tápà tí ń ta kúlíkúlí ọ̀tọ̀ wọ́n ní tí ń tẹja nínú ilé bàbá wọ́n pè lọ kì í ṣe torí owó kì í torí ẹja tí ń bẹ nínú ilé bàbá tó bí yín lọ́mọ ni torí ah, ah. òróró kúlíkúlí èyí tí wọn fi ń dáná ẹja nínú ilé bàbá ẹ̀yìn ilé ọmọ agùnbánirọ̀ nínú ilé àwọn bàbá tó bí yín ní ọmọ ọmọ ìgúnrò nígbàwọ́ èèyàn tí àgbẹ̀gùn nù nígbàwọ́ nínú ilé àwọn bàbá tó bí yín ní ọmọ bẹ́ẹ̀ lèèyàn tí ó gbowó nígbẹ́gùn nù ọmọ agùn gbọ̀rọ̀gbọ̀rọ̀ nínú ilé àwọn bàbá tó bí yín ní ọmọ òkúńbélà jọ òkúńbélà jí èjì òkú o èjì òkú o òkúńbélà jí gbáyùn hmm. lẹ́gàn lẹ́gàn lẹ́gàn lẹ́gàn ẹni ń so lóko àkóyíyá yíyá yíyá làmọ́ gàjí o iṣẹ́ olóko bá ṣe àdùfẹ́ olóbò ni ó máa o yàá sí i ọ́dítàpá èjì nànà bá ń bó hmm. lóòní mo rí bá lóòní mo rí bá lọ́dọ̀ àwọn bàbá tó bí yín ní ọmọ gangan ni ìjà bàbá wa bí yín o bàbá bí yín pẹ́ta ni kẹ́wì àdùn sí yín ní etí ń bẹ́ mi làdùfẹ́ o àdùfẹ́ àlóyìn lòun tí wọ́n wí aládùfẹ́ àlóyìn lòun tí wọ́n sọ ni àpọ́nbẹ́pọ̀lá arẹwà lóbìnrin arẹwà lóbìnrin lórí ọmọ ni QH Radio International Center lèmi kúkú ṣe yẹyẹ pèdèpèdè káfàtà nílé lóko lẹ́yìn odi. tẹ̀mí tààrà tọ́jú lùmọ̀ ó tún síyà o. ẹ wá gbé tó kún un. nǹkan kan ò yé mi láàrin yẹn o. kí nǹkan kan ò yé mi ilé wọn ń jóná mm. ẹ̀yin ò ti torí property ẹ ti torí nǹkan kan lọ mm-hmm. torí ẹja. torí ẹja ni kẹja yín má bàa jó kó má bàa jóná. kó má bàa jóná. àti torí òróró kúlíkúlí. torí òróró kúlíkúlí. bẹ́ẹ̀ni ó máa ń dùn ẹ ti ó dàbí kan ní òróró róbó ọ̀dọ̀ wa ń sì róbó ló wà òróró róbó ẹ ti fòróró róbó kẹ fi jẹun rí kẹ fi jẹkọ. èmi ò ń jẹ ìjẹkújẹ. Ah! tẹ́ bá fi òróró róbó tẹ́ fi jẹkọ abẹ́ fi jẹ sùn. ẹ ti ẹ̀ ṣe tẹ́ gbé wa débẹ̀ adúpẹ́ lọ́wọ́ yín lágbára Elédùmarè ẹ a máa ju yín ṣe ni. àmì àṣẹ. ẹ àtidé padà látọ̀dọ̀ àǹtí àdùfẹ́ lórí ọ̀rọ̀ tá à ń gbé yẹ̀wò lọ lórí ọ̀rọ̀ àwọn àwọn kàrímọ́ látọ̀dọ̀ àwọn wùmí tó jẹ́ wípé ọ̀rọ̀ wọn kò bára wọn mu èní wọn á sọgbá ọ̀la wọn á sàwò tó jẹ́ wípé ó dẹ̀ ń obstruct justice torí àwọn tí wọ́n fẹ́ sọ̀rọ̀ tó fẹ́ jáde sọ̀rọ̀ wọ́n ń dí wọn lọ́wọ́ wọ́n ẹ kó nǹkan yín sápò ẹ kó sápò wọ́n ń dí wọn lọ́wọ́ torí wípé wọn ò jẹ́ kí wọ́n lè ráyè jáde sọ̀rọ̀ dáadáa nísìnyí a ti wá rí wípé ìyá Mohbad ti jáde láàrin wọn àwọn náà ti dá dúró gẹ́gẹ́ bíi pé àwọn náà wọ́n fẹ́ lọ bẹ̀ bàbá Mohbad hmm. ọ̀rọ̀ mm. kan wá jáde lára àwọn mítìn tó máa ń ṣe torí àwọn náà ní mítìn wọ́n dẹ̀ ní pé ọ̀rọ̀ tó jáde ni wípé wọ́n sì dúró nídúró wípé àyà Mohbad o tó bá lóun fẹ́ lọ bẹ bàbá Mohbad mm. tó lóun fẹ́ sowọ́pọ̀ pẹ̀lú wọn àwọn máa fi ayé ni ìyá Mohbad lára ìyẹn kọ́ ni ibi tá à ń lọ kọ́ nìyẹn o torí a ti gbé àwọn yẹn yẹ̀ wò àmọ́ tó wá jẹ jáde ojú wípé Kàrímọ́ tó ń ṣe ẹ̀gbọ́n Wùnmí tí wọ́n ń jà fún tí àwọn anti-justice tí wọ́n ń jà fún àwọn eh, Karimona ti jáde ó ti sọ̀rọ̀ ó dẹ̀ sọ wípé ó dá ya Mohbad ó dá wọn lóhùn wípé ìyá Mohbad kó má wo ohun tí wọ́n ń sọ kó má ro ohun tí wọ́n ń sọ pé tó bá jẹ́ wípé ti ọmọ Liam ni ó fẹ́ máa ṣe tó máa fi padà sí ọ̀dọ̀ Wùnmí. bẹ́ẹ̀ni sítìmù àwọn ohun mi kó fi wọ́n lẹ̀ ó ní kó fi àwọn ohun mi lẹ̀ kó fèsì ìdájọ́ tí wọ́n ń wá fún Mohbad kó fèsì tí ó fẹ́ ṣe kó lọ sọ́dọ̀ àwọn bàbá Mohbad èyí tí Kàrímọ́ sọ nìyẹn hmm. Kàrímọ́ jáde ó sọ̀rọ̀ ó sọ wípé tí ìyá Mohbad tó bá ń rò lọ́kàn ara ẹ̀ wípé òun fẹ́ padà sí ọ̀dọ̀ àwọn Wùnmí lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí náà ni pé tó bá sọ pé òun fẹ́ padà òun máa rọ ìyá Mohbad òun máa bẹ̀ wọ́n wípé kó jọ kó má padà kí wọ́n sì kó wà lọ́dọ̀ bàbá Mohbad kó lọ wá bó ṣe fẹ́ bẹ bàbá Mohbad. ọ̀rọ̀ yìí la gbọ́ tó jẹ́ pé ó wá jẹ́ kàyéfì pé ṣé àwọn kan tún wà tó jẹ́ wípé wọ́n sì lè fẹ́ máa wọ́n fẹ́ máa fọwọ́ wọ́n fẹ́ máa fọwọ́ lálẹ̀ fún ìyá Mohbad ṣá hmm. lóòótọ́ ìyá Mohbad ló fọwọ́ ara wọn fà á torí wípé ibi tó ojú tó yẹ kó fi ríran láti lẹ̀ wọ́n ti fi tẹ̀lẹ̀ òun ló fi ń tẹ̀lẹ̀ ńgbà yẹn àmọ́ yìí tí ó wá ṣe pàtàkì gangan tó jẹ́ pé ó jẹ́ kókó ọbẹ̀ tí a tó dẹ̀ jẹ́ wípé màá fẹ́ káwọn èèyàn wa ẹ̀yin èèyàn wa kẹjọ kẹ tẹ́tí kẹ òun ni ọ̀rọ̀ tí ó jáde látọ̀ọ́nu Kàrímọ́ ó sọ wípé nítorí nǹkan tí àwọn tí àwọn anti-justice tí wọ́n sọ tọ́nà àwọn máa drag ìyá Mohbad táwọn máa fi ayé ní ìyá Mohbad lára tó bá jọ tó bá lọ sọ́dọ̀ bàbá Mohbad tó lọ bẹ̀ bàbá Mohbad Karimọ dẹ̀ sọ wípé tí wọ́n bá ṣe bẹ̀rẹ̀ kí ìyá Mohbad má wẹ̀yìn o kí wọ́n bá tí wọ́n bá ṣe bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní drag ìyá Mohbad òun ò ní òun ò ní òun ò ní fi ẹni péjì òun náà máa bẹ̀rẹ̀ dragging tiẹ̀ tó dẹ̀ jẹ́ wípé gbogbo ohun tí wọ́n rò bóyá wọ́n ń bò pátápátá làwọn máa tú jáde ọ̀rọ̀ yìí pọ̀ ju bí a ṣe ń sọ yìí lọ ó pọ̀ jù lọ o àmọ́ ó mention àwọn orúkọ kan àti àdùfẹ́ ẹ̀yin ni máa fún níṣẹ́ yẹn ṣe tó pọ̀ jù torí wípé a jọ gbọ́ àwọn voice yẹn ni fọ́nrán yẹn ni tó dẹ̀ jẹ́ wípé ó ní agbára ó dẹ̀ ní àwọn àṣírí kan nínú. Karimọ sọ̀rọ̀ ó ní òun àti àwọn kan àwọn máa jáde tí wọ́n bá bẹ̀rẹ̀ dragging tí wọ́n bẹ̀rẹ̀ sí ní drag ya Mohbad àwọn dẹ̀ máa mention àwọn nǹkan tí wọ́n rò bóyá àwọn ń bò táwọn mọ̀ because àwọn ti àwọn ti believe wípé ó yẹ kó ti máa sọ̀rọ̀ jáde fúnra wọn. ibẹ̀ yẹn la wá fẹ́ gbé yẹ̀wò pé ṣé pé wọ́n ní àwọn nǹkan tí wọ́n sì ń bò tó dẹ̀ jẹ́ wípé wọ́n believe pé àwọn lè jẹ lọ lórí ẹ̀ àti àdùfẹ́. bàbá ojú wo lẹ́yìn fi rí àárín yẹn. ẹ ṣe àdúpẹ́ gẹ́gẹ́ bí a ṣe ń sọ gbogbo yín pátápátá la kí o a tún ti dé padà báyìí sórí ètò àti wá wọlé padà sórí ètò báyìí fúlì ṣẹ́rí màá kọ́kọ́ appreciate àwọn fans wa. Mm gbogbo àwọn fans wa pátápátá látòkè délẹ̀ because tá a bá ní ká máa dárúkọ a máa ṣe ẹlòmíì. bẹ́ẹ̀ni. àìmọye àwọn fans wa tó jẹ́ pé orí youtube ló wà káàtì ẹ̀rí wọn rí káàrí wọn rí o káàrí gbóhùn wọn rí bẹ́ẹ̀ni tó jẹ́ pé silent washer, silent listener ni wọ́n. bẹ́ẹ̀ni gbogbo fans wa pátápátá pátápátá látòkè délẹ̀ gbogbo kọ́mẹ̀ntì wa pátápátá náà dẹ̀ là ń rí tàbá náà rí irọ́ lápá à ń rí gbogbo ẹ̀. gbogbo yín pátápátá ńlá kí o pé ẹ ṣe àdúpẹ́ tẹ́ ń gbọ́ wa tẹ́ ń dúró tì wá ń gbogbo gbà á dẹ̀ ẹ ṣe tẹ́ ẹ dúró ti Mohbad bẹ́ẹ̀ ṣe dúró ti Mohbad yìí ọlọ́run ọba dúró ti ẹ̀yin náà. àmì o. ìwọ̀n ibi tẹ́ wá rokun re sí ibi tẹ́ rokun re sí àánú ọlọ́run á dìde ńbẹ̀. àmì. gbogbo bíi tí tí ẹ̀ má sọ yí pé òun ò níbì kan tí bàtà ti ta lẹ́sẹ̀ bàbá ńlá rọ́ la hmm. oníkálukú lológun tó ń jà. ibi tí bàtà ti ń ta ẹ tó ti ń ta oníkálukú wa lẹ́sẹ̀ ọlọ́run abáwa bu òróró òtura sí hmm. gbogbo wa pátápátá la máa ránu gbà àwa ní firú eléyìí gbà lórí ọmọ lórí ara wa lórí ọkọ lórí aya àní firú eléyìí gbà gbogbo yín pátápátá la rí lè appreciate látòkèdè lẹ̀ àti ẹ̀yin tẹ̀ ń pè wọlé o àtẹ̀yin tẹ̀ ẹ̀ kì í pè o àtẹ̀yin tẹ̀ ń gbọ́ wa o àtẹ̀yin tẹ̀ ń wò wá o gbogbo yín pátápátá la rí lè appreciate pé ẹ ṣe àdúpẹ́ kí wọ́n bọ́ sórí ọ̀rọ̀ tí a mú wá lórí ọ̀rọ̀ ìyá Mohbad àti baba Mohbad àti Karima, àti Wunmi tí má kò wo bí ìrìn àjò yẹn ṣe lọ ó máa ń bà mí inú jẹ́. bẹ́ẹ̀ni kò sẹ́ni tó máa ṣe. tó bá jẹ́ wípé àwọn pípé ìfọwọ́sowọ́pọ̀ ni àti máa rí justice yìí ti pẹ́. Hmm. gbogbo wàhálà ìdààmú tọkọ kó ẹlòmíì sí tó kóra wọn sí torí kì í ṣe àwa owó tẹlòmíì ò plan ní fẹ́ fọwọ́ kàn within six months tó jẹ́ pé bóyá ọ̀tọ̀ ni nǹkan tó plan ẹ̀ fún ẹlòmíì tọwọ́ bọ̀ lórí kéèsì Mohbad. bẹ́ẹ̀ni. àìmọye àwọn tó ti dáwọ́ fún bàbá Mohbad tó ti dáwọ́ fún ìyá Mohbad tó ti dáwọ́ fún mi tó ti dáwọ́ fún gbá tó ti dáwọ́ fáwo tó jẹ́ pé wọn expect ẹ̀ tí wọn ṣé wọn lérò wípé àwọn fẹ́ gbọ́ bùkátà kan nígbà tí ìṣe bùkátà ẹbí wọn tí ìṣe tara wọn. so ó máa ń jẹ́ kó máa kọ́ mí lóminú ó máa ń jẹ́ kó dùn mí. Hmm. wípé kí ló dé táwọn pípọ̀ ìṣẹ̀lẹ̀ ayé báyìí ọmọ èèyàn là ń sọ kì í ṣe tẹran náà àwọn ọmọ mi wa àwọn dáàdi wa tó máa ń pè láti diaspora gbogbo wọn ló máa ń sọ wípé ẹran e, olóńgbò lásán tó bá kú pé èèyàn kàn ṣe mistake ìgbà ó gbọ́dọ̀ dúró gbé kó lọ rìpọ́ọ̀tà rẹ̀ wọ́n ń wá olóńgbò lásán gbogbo aláríyé tọkọlẹ̀ lórí tọ́nà fi ń wa mọ́mi wa kan tún sọ̀rọ̀ pé ẹnìkan lára àwọn ọmọ nàìjíríà ó pa eworo àbí eku lédè lọ́nà pa ó pa ó jẹ́ ó wà lẹ́wọ̀n by six months lọ́nà bù fún un àmọ́ kí ló ṣe nàìjíríà tí ọlọ́run bùkún kí ló ṣe orílẹ̀-èdè nàìjíríà tó ń ṣàn fún wàrà àti fún oyin tí àwọn àgbà àwọn àwọn tó wà lókè tó wá fẹ́ sọ ilé ayé di àwa ìlọ àwọn tó rò wípé àwọn wà nípò kan wọ́n sọ ilé ayé di ibi táwọn máa gbé títí láéláé tó sọ ilé ayé di ibi táwọn máa sùn sí kì í ṣorun tó máa sùn lẹ́yìn tó máa jí lóòrọ̀ ọ̀la àwọn hmm. asọ̀lé ayé di ibi táwọn máa sùn sí. Si wọ́n sọ ilé ayé dibi tó jẹ́ pé àwọn ọmọ máa gbé àwọn òtí ẹni kúrò ńbẹ̀ rárá hmm. adákẹ́dájọ́ wo gbogbo wa o ọba tó ní ojú ju gbogbo wa lọ tó jẹ́ pé kò síbi tó jó òde àwọn èèyàn bá ṣe wà ibi tó bá dúró sí ló máa rí mọ́ o nǹkan tó bá wò sọ lórí social media lórí mọ́ ọlọ́run ọba tó wà lókè tó jẹ́ pé kò síbi tó jó òde gbogbo òun ló dá gbogbo wa òun náà dẹ̀ lórí wa òun ló dá ojú àmọ́ ojú tiẹ̀ lórí ràn jù ó ń wo gbogbo wa ẹ jókòó ẹ dẹ̀ pa ọmọ lọ́mọ ẹ dẹ̀ wá ń gba síra yín ẹ wá sọ ọ́ di bọ́ọ̀lù ọmọ yẹn ò tí ì wọlé sùn báyìí di bá ṣe ń sọ̀rọ̀ ẹ̀. lẹ́yìn after one year o. ó ti lé lọ́dún kan. lẹ́yìn ọdún kan. kí ló dé. ìyá Mohbad ọ̀rọ̀ ẹ̀ ló wá ń dùn mí jù pé ṣàbíamọ̀dẹ̀ ní ṣá. ṣé yàn ọ̀dẹ̀ lélẹ́yìí ṣé bọ́dẹ̀ ṣe bí àwọn èèyàn náà ṣe bí torí tábà ní ṣé wọ́n bí òun náà gbogbo èèyàn náà ẹni tí wọ́n fi abẹ gbé jáde wọ́n bí náà ní ìyá kan náà ló bí inú ẹnìkan náà ló ti jáde wá ẹni tí wọ́n bí nọ́mà tó tó ó dá ọmọ bí fún rẹ̀ wọ́n bí náà ní tọ́dá bí fún rẹ̀ wọ́n bí náà ní. ṣé wọ́n dẹ̀ bí ìyá Mohbad ṣá kí ló dé tí ìyá Mohbad wá ti torí ìjẹkújẹ tó ti torí àtẹnujẹ tó wá da ọmọ tó bí nínú ara wọn hmm. kò yẹ kó rí bẹ́ẹ̀ téèyàn bá ro ìrora tó jẹ fún oṣù mẹ́sàn-án gẹ́gẹ́ bí mọ́mí wa ṣe sọ lánàá pé táwọn bá ti lóyún báyìí àwọn ò lálàáfíà ó dìgbà táwọn bá tóbi hmm. ẹlòmíì náà wà bẹ́ẹ̀ aláàmúlẹ̀ ni ó ní wúmọ̀ àkọ́ tó ń jàrùn rẹ̀ lórí social media báyìí àbèjì wọ́n ní látìgbà tó ti lóyún àwọn ọmọ yẹn ní ló ti níṣòro ló ti di pé ó ti ń ṣe gángangàn tó fi bí àwọn ọmọ yẹn up to now ṣé woman yẹn wá nínú là nínú tọmọ pandẹ̀rọ̀ là tó gbọ́ ọmọ wa là tán á wá ní òun fẹ́ kí kúkọ̀ pa ọmọ yẹn kẹ́nìkan kọ̀ pọ̀ ọmọ yẹn kó dẹ̀ mú lọ bẹ́ẹ̀ just like that torí nǹkan tó fẹ́ jẹ torí àtẹnujẹ wèrè gan tó ń rìn títì tó ya wèrè tó ń tọmọ lọ́wọ́ tó bá ní wọ́n fẹ́ gbọmọ ẹ̀ pé bóyá wọ́n fẹ́ gbá ọmọ yẹn lọ sí orphanage pé kó lè tọ́jú ọmọ yẹn ẹ máa rí bó ṣe máa máa ṣe ó dìgbà tó bá tó fún lóògùn oorun tó bá tó sùn lọ́kọ́ tó lè rọmọ yẹn gbélẹ̀gbẹ́ hmm. ká tó wá sọ pé ìyá Mohbad tó dá pé tó dáa pé nìyẹn. kí ló ṣẹlẹ̀ ọmọ tẹ́ ẹ bínú ara yín fúnra yín ìyá Mohbad ló gbéra wọn sí ọwọ́ ayé kó tó wá di pé àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ wá bu ẹnu àtẹ́lù wọn hmm. gbogbo ọ̀rọ̀ táwọn anti justice ń sọ sí wọn sìn àmọ́ ni kò wá ẹran lára tèmi hmm. torí pé wọ́n jọ wà ní torí tá a bá gbọ́nú ọ̀rọ̀ tí Wùnmí sọ lánàá Wùnmí sì ń sọ wípé òun mọ̀ pé ìyá Mohbad sì ń bọ̀ lọ́dọ̀ òun hmm. torí pé ìyá Mohbad ò lè fi òun àti ọmọ ṣeré torí pé ìyá Mohbad ò lè fohun àti Liam ṣeré Karimo náà wá fún ìyá Mohbad lésì wípé ìyá Mohbad ẹ lọ fọkàn ara yín balẹ̀ tó bá jẹ́ pé torí Liam ni tó bá jẹ́ pé lótìtọ́ àti òdodo Mohbad ló ní ọmọ yẹn tọ́lọ́ náà mọ̀ pé ọmọ yín ló ṣẹ̀dá ẹ̀ tó mọ̀ pé ọmọ yín ló ní ẹ fi ilẹ̀ jẹ́ kó máa gbọ́mọ yẹn lọ tọmọ yẹn bá lo ogún ọdún láyé tó bá lọ gbọ ọdún láyé ó máa ní ọjọ́ kan tó máa lóun fẹ́ mọ ibi tóun ti ṣẹ̀ wá ó máa wá ìyẹn àti bàbá Mohbad kan. Karimọ ló sọ bẹ́ẹ̀ o Karimọ sọ bẹ́ẹ̀ ẹ fi sílẹ̀ ẹ jẹ́ kó lọ ẹ má padà lọ síbẹ̀ mọ́ bàbá Mohbad ẹ lẹ́ẹ̀fẹ́ lọ́bẹ̀ ẹ lọ́bẹ̀ bàbá Mohbad kẹ́ẹ̀dẹ̀ máa ṣe justice yìí lọ èmi ò wá tún fọwọ́ sí pé kíyà Mohbad lọ́bẹ̀ bàbá Mohbad ó lè bẹ baba Mohbad bó bá ṣe wù ú ṣùgbọ́n kí bàbá Mohbad má fi àyè yẹn lẹ̀ wípé wọ́n jọ ń jókòó pọ̀ hmm. tó bá fẹ́ ṣe justice títí ẹ̀ ó lè ṣe níbi tó bá wà níbikíbi tó bá wà hmm. ó lè jókòó kó dá ṣe justice tiẹ̀ dandan kọ́ ni kọ́jọ wà papọ̀ dandan kọ́ ni gbogbo yẹn ó ní nǹkan fi sílẹ̀ pé kó má wọrí tó bá jẹ́ pé àwọn lọ bí ọmọ mú wọn padà wá ó wá padà lọ Karimo tún wá reply Alájà Jókòtadé tó sọ wípé òun máa fi ojú ìyá Mohbad rí màbó tí ìyá Mohbad bá lọ bẹ bàbá Mohbad ọ̀nà àwọn afilákàlàkà àwọn máa wá fún un Karimo náà rẹ̀ ti fún wọn lésì báyìí Karimo ti ní òun ò ní ní kọ́ máa wá fún ìyá Mohbad o ó ní ṣé àwọn lọ́bí ìyá Mohbad ní tó fi máa ní dandan dandan ìyá Mohbad ó gbọ́dọ̀ ṣe nǹkan tó bá fẹ́ kò fi sílẹ̀ tó bá ti lọ bẹ̀ bàbá Mohbad tí ìyá Mohbad bá ti ń ṣe justice ẹ̀ lọ ó ní tó bá ti wá wá fún ìyá Mohbad ó lóun blessing ó ní àti Fọláṣadé àti ìyá Mohbad ó láwọn máa ṣáná sí loud fún mi. Hmm ó ní ìgbà yẹn gangan gangan ló tọrọ máa wá jáde. ìgbà yẹn gangan ló tọrọ máa jáde. ó ní nǹkan tó ń gbẹnu blessing tó jẹ́ pé bóyá threat ni ò jẹ́ kó sọ bóyá nǹkan kan ni ò jẹ́ kó sọ ó nígbà yẹn ló máa mọ̀ pé ọ̀rọ̀ wà nínú blessing náà. Mm, ẹ má bínú àti eh, àti àdùfẹ́ ìṣẹ́rí n tó ń tó ń tó ń yè mí lẹ́nu tó jẹ́ kàyéfì fún mi ni pé ṣé pé àwọn pípù yìí àwọn èèyàn wọ̀nyí wọ́n mọ̀ òótọ́ ọ̀rọ̀. wọ́n mọ̀ ọ́ òun náà ni mo wá sọ. So ó ní òun blessing àwọn máa jáde àwọn máa jáde fún un nígbà tá a bá ń sọ̀rọ̀ wípé wọ́n máa jáde fún un ṣé bí blessing ni ẹ̀gbọ́n Mohbad àbí blessing kan náà bí kọ́ tó bí Mohbad ṣé bí blessing ló pe bàbá wọn pé dádì òun ẹ máa bọ wọn ti pa Mohbad. bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí n ta gbọ́ o. gẹ́gẹ́ bá a ṣe gbọ́ gẹ́gẹ́ bí n ta gbọ́. kí ló dé tí blessing ò sọ ìdí wọn ti pa Mohbad yẹn fún gbogbo àgbáyé láti jọjọ ikó ti sọ ó ní wọ́n ti pa Mohbad. wọ́n ti pa Mohbad kí ló dé tí Blessing ò yọjú sí kóòtù láti jọjọ́ yìí. kó wá defend the statement yẹn. kí ló dé tí Blessing ò dìde pé òun fẹ́ wá justice fábúrò òun ṣé bá burú ẹ ni. bẹ́ẹ̀ni. kí ni Blessing wò ṣé Blessing náà mọ̀ pé ọmọ lòun gbé dání yẹn ni ṣé bí Blessing lẹ̀gbọ́n wọn pátápátá kí ló dé tí òun pe àdúrà kó sọ fàdúrà pé nǹkan tó bá mọ̀ tóun náà mọ̀ jẹ́ káwọn pe dádì àwọn káwọn sọ. So ṣùgbọ́n wọn ṣe gbogbo yẹn Karimo wá ní àwọn máa jáde àwọn náà máa ṣáná sí loud èmi ò ní wọn ò ní ṣáná sí loud o hmm. kódà kọ́ ṣáná sẹ́sìkì kó kúrò loud hmm. èyí tó ń bá rí kọ́ ṣáná sí. ṣùgbọ́n èmi mi ò fọwọ́ sí pé kíyà Mohbad àti bàbá Mohbad kọjọ ever ní anything ṣe pọ̀ for now. ẹ sẹ́rí àárín yẹn àwọn èèyàn wa ti ń pariwo wọ́n dẹ̀ ti advice bàbá Mohbad pé kó tiẹ̀ má fún wọn ní chance débi wípé wọ́n jọ máa dúró pọ̀. bẹ́ẹ̀ni. but lọ́dọ̀ tèmi lóòótọ́ tíyá Mohbad bá ní anything láti sọ then àwọn èèyàn náà ti sọ pé tíyá Mohbad bá ní nǹkankan láti sọ. kó pe legal team. kó kàn pe legal team mú baba Mohbad ok tó bá tiẹ̀ pé baba Mohbad or something baba Mohbad jọ mo máa ní ìdáhùn legal team ẹ ó láwọn nǹkan tí mo fẹ́ ṣàlàyé fún wọn dandan kọ́ ni kí n bá tẹjọ rí kò jù bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ tèmi náà bó ṣe bí ojú tèmi náà fi rí àárín yẹn nìyẹn àmọ́ wípé bóyá ọ̀fẹ́ wa ṣe gbé kọ́ máa ṣe lọ́kọ láyà in terms of uh, maybe bóyá. Eh, bàbá ọmọ àti yọmọ bàbá ọmọ àti yọmọ kí bàbá ọmọ dúró sáyè tó ti wà tẹ́lẹ̀ kí ìyá ọmọ náà kí ọmọ náà dúró sí tiẹ̀ tí ọmọ bá mọ̀ pé òun fẹ́ ṣe justice kó dúró sí tiẹ̀ kóun náà wá àwọn tiẹ̀ tọ́jọ́ máa wá justice yẹn tá a bá wá rí ta ti kí àwa yìnyín o lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn tóníkàlùkù ti ṣọpẹ́ mhm àwọn olè yìí àwọn ọlọ́wọ́ ọmọ bó ṣe fẹ́ jọ ṣe ra wọn torí ọ̀rọ̀ ọkọ àtayọ ò ṣe dá sí hmm. àwọn ọlọ́mọ bó ṣe fẹ́ rìn ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá èmi òun lọ̀rọ̀ blessing ṣadé ọ̀rọ̀ tí kàrímọ́ sọ síta yìí tan treaty òun lọ̀rọ̀ blessing kàrímọ́ àti ṣadé blessing ó ní ọ̀rọ̀ nínú kàrímọ́ ìwọ tó jẹ́ gbọ̀hùn mi gan ọ̀rọ̀ wà nínú ẹ̀ tó mọ̀ ṣùgbọ́n kí ni kàrímọ́ sọ fún wa látijọ́ yìí tó máa ń béèrè lọ́wọ́ ẹ̀ lórí life kí ló mọ̀ nípa nǹkan tó pa Mohbad ó máa yí wa báyìí ó máa yí wa báyìí bó ṣe ń yí wa sébè ló ń yí wa sí poro Fọláṣadé tó jàbúrò ya Mohbad náà hmm. bábúrò ya ìyẹn Fọláṣadé tó ń sọ pé àwọn ọmọ àjọ ṣẹ́ná síláàdù yìí o bó ṣe ń yí wa sébè náà ń yí wa sí poro èmi ò wá sọ pé kò lè rí bẹ́ẹ̀ torí pé tọ́lọ́run bá ṣetán àti ṣiṣẹ́ kò sọ́nà tọ́lọ́run ò o nǹkan tọ́lọ́run fi ń jẹ́ ọlọ́run nìyẹn o tó fi ju gbogbo àwọn ẹ̀dá lọ ó lè jáwọn ó lè má jẹ́ kóòtù láti máa rí justice mọ́ ṣé bí Karimo ti fìgbà kan sọ ń pé kí ìjọba Nàìjíríà kó sú òun lórí statement tí Wùnmí sọ pé òun lòun fún wọn ní oògùn tó ń lò fún Mohbad pé ọ̀rọ̀ àwa jáde hmm. wọn ò má tí ì sú Karimo látìgbà yẹn ó sọ fún bàbá Mohbad pé kó sú òun lórí wípé òun lòun fún kí ló ń jẹ́ Mohbad lóògùn òun lòun fún Wùnmí lóògùn tó fún Mohbad lò torí ọ̀rọ̀ tí Wùnmí sọ nìyẹn wọn ò mà rí kàrímọ́ sùn kàrímọ́ ń dúró pé tó bá pe òun ṣe rí àwọn pípù yìí nǹkan tẹ̀mí mọ̀ tó lè ṣe wọ́n bó ṣe wà yẹn torí ta bá ní a máa rí justice látọ̀dọ̀ ìjọba tó lóun bá kó sínú wọn ni ṣe understand mm-hmm. tó lóun bá kó sínú wọn àbí tí Mohbad fúnra rẹ̀ tó kó sínú wọn. tábọ́ bá tún fẹ́ rí fáàtì lẹ́nu àwọn pípù yìí wọ́n nídìí tó ṣọ̀ wọ́n nídìí iron hand anyone hand yẹn dẹ̀ ní tí má ní kí n sọ ṣe rí ọ̀túnba sọ ní ọjọ́ kan lórí ètò wípé tó bá fún àwọn ní àdúrà nìkan hmm. láàrin thirty minutes òtítọ́ ọ̀rọ̀ máa jáde tó bá fún èmi ní àdúrà hmm. within three minutes wàláì òtítọ́ ọ̀rọ̀ máa jáde wọ́n ti street olè lójú mi rí tó jẹ́ wípé ó sọ gbogbo tinú ẹ̀ OPC ní dádì mi ńgbà OPC débi pé tí dádì mi máa fẹ́ náà wà ńgbà yẹn gan-an ọmọ adé ọwọ́ wa méjèèjì sẹ́yìn ọmọ adé ẹsẹ̀ wa méjèèjì sẹ́yìn awakùn bíbà wà láì mọ̀mísí mi màmá ké ni akùn bíbà òun làwa náà ṣe wá ló ṣe jẹ́ pé kò sẹ́ni tí ò lọ́pọ̀ lọ́nu gbogbo wa ọpọlọ ètò ló fẹ́ yẹ̀ yẹn dádì máa bẹ̀ fi ẹgbà sẹ́ẹ̀tì ẹ̀ so tó bá fún mi ní àdúrà kódà kó jẹ́ wípé eh, blessing yìí bó ṣe jóbìnrin kan ní obìnrin sóbìnrin kan fún mi ní blessing kí n tọ́ṣù ẹ̀ mo mọ ibi tí mo ti lè mú blessing tó jẹ́ pé wọn ò bí da nígbà tó bá ti mu mi ọ̀run tó ti gun àkàbà kínní àkàbà kejì fúnra ẹ̀ ló máa san nǹkan tó wà nú ẹ̀ iron hand làwọn pípọ̀ yìí nìdí kò ń ṣe gbogbo rọ̀bọ̀ rẹ́bẹ́ tá à ń ṣe yìí kó má jẹ́ pé bá ṣe ń ṣe yìí atúmọ̀dúnkù kalẹ̀ ọdún mi àtúndé àtúndé two years àtúndókò three years four years kí ló dé a ní nǹkan míì tá a fẹ́ ṣe ni. a ní nǹkan míì tá a fẹ́ ṣe ọ̀rọ̀ wà. nígbà tí o ṣe pé a ní nǹkan míì tá a fẹ́ ṣe tí o ṣe pé àwọn tó ń náwó gan wọn ò ní nǹkan míì tó fẹ́ fowó wọn ṣe. bẹ́ẹ̀ni tí Mohbad kì í ṣe mọ̀lẹ́bí anybody bó ṣe wà nísìn àwọn ọ̀yà oníyàwó bàbá oníbàbà ti wà ńlẹ̀ tọ́fẹ́ dá sétò tọ́fẹ́ sọ tinú wọn wọn máa paṣẹ́ tì tí Èkìtì bá pè báyìí wọn náà wọn paṣẹ́ tì ní tí oníkálukú bá pè wọn náà wọn paṣẹ́ tì ní ṣẹṣẹ wọn yẹn ṣé Mohbad ló fẹ́ fún wọn lówó oúnjẹ ni àbẹ́bí Mohbad ló fẹ́ finance ilé wọn fún wọn. àmọ́ torí ìfẹ́. ṣùgbọ́n torí ìfẹ́ tó ní sí àti wípé hmm. kí irú nǹkan báyìí má bàa ṣẹlẹ̀ mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. kó ká rí i pé wọ́n ń pa ọ̀dọ́ mọ́ ẹ wọn ọmọ tó pa sínú bí out yẹn ṣebí wọn ní evidence wọn ní everything kí la padà gbọ́ lórí yẹn. àti títí gbọ́ anything. ẹ wo bọ̀bọ̀ èsòjè tí wọ́n pa yẹn bọ̀bọ̀ bá ń sà yẹn kí la padà gbọ́ lórí ọ̀rọ̀ bọ̀bọ̀ bá ń sà yẹn. ẹ wo ọmọ tó tún ní wọ́n pa lẹ́nujọ́ mẹ́ta yìí tọ́nu wà school kí la padà gbọ́ ṣe bí bó ṣe ń ṣẹlẹ̀ láti láti láti báwo náà ṣe máa ń láti àtètèkọ́ṣe tó ti ń ṣẹlẹ̀ láti àtètèkọ́ṣe bẹ́ẹ̀ náà lòdì ẹ̀ tún ṣì ń ṣẹlẹ̀ nísìn ṣé bẹ́ẹ̀ náà la ṣe wá fẹ́ kó tún máa ṣẹlẹ̀ títí láéláé ṣùgbọ́n kó má bàa rí bẹ́ẹ̀ òun làwọn ìyàwó àtàwọn bàbá wa náà ṣe ń wá justice fún Mohbad tó dẹ̀ jẹ́ pé àwọn tó ní ọmọ gan tó súnmọ́ ọmọ wọ́n jókòó kalẹ̀ pé àwọn ò wá justice hmm. partner tọ́jọ́ ń gbé tọ́jọ́ ń ṣe gbogbo ẹ̀ tọ́jọ́ ń náwó ńgbà tó wà láyé tọ́jọ́ tún sì ná owó ẹ̀ ń sìn odòdó pọ̀ wà justice hmm. ṣó ti gbàgbé wípé ọkùnrin lòun náà gbé dání yẹn ni. Hmm tó bá gbàgbé ọmọ yẹn ò ní gbàgbé torí pé ó máa ní ọjọ́ kan ẹ jẹ́ sọ kankan fún yín gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tó ń ṣẹlẹ̀ yìí àwọn ọmọ kéékèèké yẹn a kì í mọ̀ pé à ń hùwà burúkú fún wọn ó dìgbà tó bá bẹ̀rẹ̀ skul o hmm. ọ̀rọ̀ káà rò pé àwọn ọmọ wọn ọmọ yẹn gẹ́gẹ́ bí ẹnjìnà akíọ́lá ṣe máa ń sọ wípé àwọn ọmọ àwọn ọ ń sọ nígbà táwọn ń pe mọ́mí wọn náà sọ ń lé wípé ìzínàdà Mohbad are killed hmm. bó ṣe máa dípẹ́ lè àmọ̀ máa bẹ̀rẹ̀ skul nìyẹn náà wọ́n máa sọ fún pé ìzínàdà mọ́mí dà kí your daddy <laughs> are you not a bastard ṣebí you don't have father. àwọn ọmọ àwọn ọmọ ayé ìsinyìí dẹ kẹrin. bẹ́ẹ̀ni wọn mọ̀rọ̀ kọ́lá yìí sọ wọn mọ̀rọ̀ kọ́lá yìí sọ did you have daddy ṣebí you did not have daddy and your mommy killed your daddy gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n máa sọ fọ́mọ ibẹ̀ nínú ma ti bí ọmọ lọ́jọ́ kan ọmọ lè ó lè pa gbogbo wọn gan-an ọmọ wò pé ṣebí wọ́n ti pa bàbá òun kọ ọ ti pa ẹni tó jẹ́ pé kíní kò òun ọ̀kọ̀ọ̀kan má pa òun náà nígbà tí wọ ìyá tó bí wù mí tó jẹ́ pé ìwà tí wọ́n wù lé ọkọ nìyẹn tó tún wá jẹ́ kọ́mọ ẹ̀ náà tún máa wù ó dẹ̀ tún wá kọ́ntínú náà pé ò fẹ́ jáwọ́ mi ìríbi tó obìnrin ti ń waṣọ ọkọ ọmọ ẹ̀ obìnrin ìyá ìyàwó tó máa lọ kó aṣọ ọkọ ọmọ ẹ̀ wọ̀. wọ́n ń kọ́ńplé ah! lórí pé bàbá ọmọ ó ń wọṣọ ọmọ ẹ̀ àdúrà gbogbo fídíò tó ń yà ń sè aṣọ Mohbad ló ń wọ̀ o ṣebí torí nǹkan tó ṣe pa ẹ̀gbọ́n ẹ̀ náà ni tó ṣe dákẹ́ ńgbà tó pa ẹ̀gbọ́n ẹ̀ àbí ṣebí torí kó lè máa raṣọ ẹ̀gbọ́n ẹ̀ wọ̀ ni ó rò pé òun lè jẹ lọ títí òun kò lè jẹ lọ títì ẹ wá mú ìwọ ìyá Wùnmí ó wá mú aṣọ ọkọ mú ẹ ó wá mú àtàṣọ àti bàtà ó wá wọ travel ẹ wọlé ayé ṣe bí bó ṣe ń ṣe náà nìyẹn tó ń gba owó ọlọ́wọ́ ọmọ yẹn tó jẹ́ pé gbogbo iṣẹ́ tọmọ yẹn ń ṣe láyé àwọn ló fi ń sìn ṣe bóun náà náà tún ṣe tó tún jẹ́ pé nǹkan tó ń wọ̀ ẹ́ tún ń wọ̀ ní ọ̀dọ̀ tiwa even tí ọkọ bí bóyá mọ̀fẹ́yàn sìn tí ó tó wá láṣọ ọkọ tí ò lò mọ́ tí má kọ lọ fábùrò mi mọ́ sí mi ò ní gbà ọmọ àníṣe kó dọ̀là kó máa fi bú àwọn àbí kí ọkọ mọ́ kó wá ra oúnjẹ dání kó wá gbé sínú báàgì kó wá ṣe mọ́mì mo ní kí n bá yín rànjẹ mẹ́mi máa sọ fẹ́ pé ṣé ibi ń pa àwọn pè ẹ́ pé ibi ń pa àwọn àbáwọn òró oúnjẹ jẹ́ lé. lóúnjẹ ọmọ ni. tó bá lóúnjẹ ọmọ mẹ́mi á ní fún àwọn tó bá fẹ́ fún àwọn lọ́wọ́ fún àwọn má ro oúnjẹ wánu ilé débi pé wàá máa fi sèrègùn lọ́la pé tí ò bá sẹ́ni eh, ẹ̀ ní rẹ́gbà jẹ́ lánàá. irọ́ má lọ́ <sighs> ni wípé tó ń bá mọ̀ wípé àwọn fẹ́ ṣe justice lóòótọ́ ìyẹn ya Mohbad àti Karimọ fúnra rẹ̀ àti Blessing àti Fọláṣadé tó bá mọ̀ pé àwọn fẹ́ ṣe justice lóòótọ́ kọ́ Peliguisi bàbá Mohbad kọ́ sọ nǹkan tó bá mọ̀ hmm. nǹkan tó bá mọ̀ kọ́ sọ gbogbo èyí tó ń sọ pé àwọn máa ṣáná sí láòdì wọn ò bá ṣáná sí SK kò kàn mí nǹkan tó bá wù wọn kọ́ ṣáná sí kọ́ tún fi SK lè kọ́ ṣáná sí ṣíṣà nǹkan tó bá ṣàtìrí kọ́ ṣáná sí hmm. kó sọ nǹkan tó bá mọ̀ kó jẹ́ ká tètè débi tá à ń lọ kó yé dẹ̀ wá ríbo ríbo tí ó bá fi jẹ́ pé Mohbad kú àkùrùn bẹ́ẹ̀ yẹn náà tá a padà rí justice fún Mohbad èmi mọ̀ pa máa rí justice o mo kàn sọ ni tá a padà rí àwọn pípù yẹn ikú oró náà máa kú gbẹ̀yìn hmm. gbogbo wọn náà máa kú kú oró ajá máa jòkú wọn kélekèle torí wípé ìdájọ́ tó yẹ wọ́n tíjọba ò fẹ́ fún wa ń sìn hmm. tó bá di wípé àwọn ọ̀dọ́ bínú tán tó bẹ̀rẹ̀ sí ṣèdájọ́ lọ́wọ́ ara wọn gbogbo àwọn blessing náà wọ́n máa wà lára àwọn tó máa ṣèdájọ́ ọwọ́ fún wọn wọn ò ní wò pẹ́ gbọ́n Mohbad ni mọ́ wọn. bẹ́ẹ̀ni toro ní ọ̀rọ̀ tó fẹ́ sọ ò sọ tó má rí kàrímọ́ kàrímọ́ máa jẹ́ inú ẹ̀ o wọn ò ní sọ wípé bọ́sà ó sọ̀rọ̀ kan torí nǹkan ta fẹ́ gbọ́ gangan o ò tí ì sọ fún wa ìwọ Fọláṣadé wàá sọ̀rọ̀ lọ síwájú wàá tún sọ̀rọ̀ sẹ́yìn. ẹ ẹ má bínú pé mo dọ̀rọ̀ mọ́ yín lẹ́nu ẹ mọ tó ń fọ́nì sí mi tó ń pa mí lẹ́rìn jù ni wípé àwọn ìjọba náà ń gbọ́ ogun ilé. ẹ tẹ ẹ a ní ẹ má máa jẹ́ ká máa ìjọba yẹn máa já máa pamọ́ sí. kì í ṣe pé mo ń gbé ọ̀rọ̀ yẹn lọ sọ́dọ̀ ìjọba mọ́ àmọ́ ẹ̀yin náà lẹ sọ pé ẹ̀ ń ṣe investigation ẹ̀yin yìí tó jẹ́jọba lẹ́sọ̀ pẹ̀ ń ṣe investigation ṣàmà ní àwọn òun wo tiktok àwọn òkè ń wo àwọn live yìí débi wípé èèyàn kan ń sọ wọ́n lórí láyà wọ́n lọ sórí internet lọ́ máa sọ wípé àṣírí tí wọ́n rò bóyá wọ́n ń bò ẹ̀ tí time bá tó láti sọ̀rọ̀ àwọn máa jẹ́ kí wọ́n sọ ọ̀rọ̀ kí ló dé tẹ̀ ṣe pick àwọn people yìí up one by one. Abi kẹ́dẹ̀ kẹ́dẹ̀ bèrè pé agbọ́n tó sọ lánàá kí ni nǹkan tó lérò pé wọ́n fi ń bò débi wípé ẹ tún ẹ máa ẹ fún wọn láàyè ẹ fún wọn ní àyè títí títí títí ẹ fi wọn lẹ títí títí débi pé wọ́n tún ní branches. nísìnyí báyìí Karimo sọ pé ọ̀rọ̀ tó rò pé blessing ò ní fẹ́ sọ blessing máa sọ̀rọ̀ kí ló dé tí wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ báyìí. ibi tí mò ń sọ náà nìyẹn pé irú àwọn yẹn sìn ẹ ti ń rí even gan wọ́n ti make iṣẹ́ yín so wa easy iṣẹ́ yín ti wà easy tó jẹ́ wípé ok wọ́n ti rí pé wọ́n ti gbọ́n pé ọ̀rọ̀ tẹ rògbò yá blessing ò fẹ́ sọ kí ló ń wò débi pé wọ́n ò lè invite irú blessing yẹn pé agbọ́n nǹkan tí ń gini definitely ó mọ nǹkan pa ẹ̀ ní òun àìjẹ́ bẹ́ẹ̀ bọ̀ tó bá sì yìí sísìn gbọ́ mọ nǹkan kan pa ẹ̀ kò le tí agbo ọ̀rọ̀ yìí tó bá fi lè sílé yín lórí gbẹ̀yìn so wọn pé tùbínùbí la fi invite yẹ kó má jẹ́ pé ẹ̀wọ̀n ló máa fi ilé ayé ẹ̀ tó kù simple ló máa ti lò wọ́n dẹ̀ wọ́n dẹ̀ wò sùnsùnsùnsùn wọ́n wọ́n á máa dárúkọ èèyàn kan wọ́n ò dẹ̀ ní ṣe nǹkan kan pa ẹ̀ ibi tí mò ń mọ̀rọ̀ lọ gangan náà nìyẹn ò ṣẹ́rí gbogbo àwọn pọ́ìntì kéékèèké náà nìyí ọ̀nà kù díẹ̀ díẹ̀ ló máa ń gba aláìsàn ló ń fún wa ní ọ̀gangan bíi tá à ń lọ so definitely gẹ́gẹ́ bá a ti ṣe mọ̀ náà wọ́n pa Mohbad ni torí tẹ́lẹ̀ náà lọ gbé wá àwọn náà lọ́ọ́ announce pé wọ́n ti pa Mohbad later nọ́ọ̀sì gun Mohbad pa later wọ́n ti sọ pé Naira Marley kátẹ̀sẹ̀ kátẹ̀sẹ̀ mọ àwọn yẹn kúrò ńbẹ̀ later wọ́n jẹ́ ká máa mọ̀ pé ikú àtọ̀dọ̀ Ọlọ́run ni. wọ́n tún sọ fún wa pé drug. wọ́n tún sọ fún wa pé drug. Hmm lórí èèyàn kan náà hmm. ah sẹ́rí gbogbo àwọn kinní yìí ó máa ń ba èmi lẹ́rù pé so ṣé àwa tá a jẹ́ youth ṣé àti ẹ̀ ní ọjọ́ ọ̀la nàìjíríà rárá ni. àkókò ni alọ́jọ̀la. mo ń bọ̀ ẹ jẹ́ ká sáré fi ẹsẹ̀ kan ká sáré fi dé ọ̀dọ̀ àwọn iyì lẹ́ẹ̀kan sí kó dé ká tó wá sí ojú òpó lẹ̀ fún yín a máa kí gbogbo àwọn tí wọ́n ti wà lórí òpó pátápátá à ń bọ̀ à ń lọ kábọ̀ náà. Health is wealth, they say. To therefore enjoy a sound mind and body, OEA Herbs and shrubs Spices is your sure plug. OEA Herbs and Shrub Spices stands out when it comes to herbal products that knock out various health challenges like pile, blood purification, stomach ache, backache, manpower, sexual prowess, menstrual pains, fibroids, stroke, paralysis, high blood pressure, diabetes, gonorrhea, cancer, rheumatism, typhoid fever, body itching, and the likes. Herbal products by OEA Herbs and Shrub Spices will put an end to your health challenges of any kind. OEA Today Soap is also another fantastic product that solves any spiritual problem. Seeing is believing. Pay a visit today to OEA Herbs and Short Spices at OEA Compound along Old Ondobini Express Road, opposite Villa Farm Junction, beside Ogun State College of Health Technology, Ilese Ijebu, Ogun State, Nigeria. Telephone 091 5957 WhatsApp 081 8653 6480. OEA Herbs and Short Spices. Your sun health is our concern. Strong spicy. ó yí ẹ̀. gbangba gidigbala dúró fún ìlera tó péye. bẹ́ẹ̀ ni o àlàáfíà ló ṣe é ṣayé àìsàn ò ṣe é lògbà. oea herbs and shrub spices ní iléeṣẹ́ tó kájú ẹ̀ nínú ká ṣe gbòógì oríṣiríṣi tó ń ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí kòkòrò inú ẹ̀jẹ̀ inú rírun ẹ̀yìn dídùn ìdákọ́lẹ̀ kọkùnrin ó ṣe ìṣàkọni kóbìnrin ó ṣe nǹkan oṣù nírọ̀rùn fibroid oyún ju stroke rọpárọsẹ̀ hypertension ẹ̀jẹ̀ ríru diabetes gonorrhea cancer rheumatism typhoid fever karamayuni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn egbògi tó ń jáde láti iléeṣẹ́ oea herbs and shrub spices ló kájú ẹ̀ ìwọ náà kàn sí iléeṣẹ́ oea herbs and shrub spices lónìí kó gbà kó jura wọn lọ wọ́n wà ní oea company compound along old ondo benin express road ládojúkọ bina farm junction lẹ́gbẹ̀ẹ́ ogun state college of health technology ilẹ̀ṣẹ̀ ìjẹ̀bú ogun state ẹ tún sórí zero nine one five nine five seven nine six eight five tàbí kẹ́ whatsapp wọn sórí zero eight one eight six five three six four eight zero oea apps and shop spices ìlera rẹ ló jẹ wá lógún. síyá o. ẹ wá gbẹdọ̀ kan ọ̀tọ̀ tó fa kíkì o. ẹbí tara tójú lù mọ́ ó tún síyá o. ẹ wá gbẹdọ̀ kan ọ̀tọ̀ tó fa kíkì o. ètò alálùbáríkà àti oníkejì o. àràgbá yàmúyàmú ṣòwò lẹ́tọ̀ yẹ. ètò alálùbáríkà àti oníkejì. àràgbá yàmúyàmú ṣòwò lẹ́tọ̀ yẹ gbogbo ilé mi sí gbogbo ẹ̀ ní kọ́ọ̀tù yes ma. ọkọ̀ máa súré torí ebi tí àwọn ọkọ̀ máa dúró súré já sí i kúrò bẹ́ẹ̀ ni àwọn tó dẹ̀ tún jẹ́ amòye dáadáa wọ́n máa kọ̀ntínú pẹ̀lú gbogbo analysis. ok ma pẹ̀lú nǹkan tí àdùgbò ẹ̀ pẹ̀lú nǹkan tí àdùgbò ń tọ́ káre jàre. yes ma tó bá bínú tó bẹ̀ láti tó bá sọ̀rọ̀ tó bẹ̀ láti sọ̀rọ̀ bìkọ́ sọ̀rọ̀ yìí yóò gbogbo èèyàn nú. bẹ́ẹ̀ni nǹkan tí mo kọ́kọ́ fẹ́ sọ fún mi pé mo àdé pẹ̀lú ẹ̀ ńgbà tó sọ é pé kí gbàgbé ó tẹ̀ mọ́ sọ̀rọ̀ ìjọba mọ́ because kí la rí gbàgbọ́ látọ̀dọ̀ ìjọba hmm. kí la rí gbàgbọ́ ń bẹ̀ kò fún kankan but analysis tó ń ṣe ìrọ̀ dàbíté ó wà òkè nítòótọ́ àwọn ìjọba pátá ń gbọ́ gbogbo pé lẹ́ẹ̀kan fún ìmọ̀sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kan fún ìmọ̀sọ̀rọ̀ nínú ọ̀fíìsì àwọn fọláwọn máa sọ̀rọ̀ hmm. wọ́n sì fi wọn kọ́ lọ mú káńtì wọ́n bẹ̀rẹ̀ sí kọ sí wọn lẹ́yìn ọrùn wọ́n kọ sí wọn lẹ́yìn orí wọ́n kọ sí kòkòrò wọn wọ́n kọ sí wọn lórí ọmọ eh, wọn bọ́bá nǹkan tó ń ṣe ń táwọn ní ti bá dáńdù wọn hmm. gbogbo wọn pátá

nígbà tí mo já lọ sí ọ̀dọ̀ ilé àwọn ènìyàn wọn gbogbo àwọn ológun mínísítà gbogbo wọn wà bẹ́ẹ̀ wọn sáré pé tẹ́lẹ̀ rẹ àwọn kan lọ́jọ́ tí mo yára fún wọn tí mo bí gbogbo wọn pẹ̀lú inú kan tí mo bí wọn tẹ́tẹ́ ẹni tó wá bí rẹ mi ní kó kó dá mi dúró ọlọ́lọ́mọ tó jà jáde tẹ́ ẹ wá ní kó máa lọ sọ́dọ̀ boko haram tó wà lọ kú wọ́n yára lọ bá wọn ni. Hmm. so kí ni wọ́n bẹ̀rù kú kí ni kí ni wọ́n bẹ̀rù. sọ́kè ah. sọ́mọ

ó sì wà lẹ́nu pé dàrẹ́sà àbúrò ẹni àbí ó sì wà lẹ́nu wípé àbí dẹ̀yìn fún bàbá mọ́lẹ̀ ní àdúrà tó bá jù lẹ́nu méjèèjì tó ń protect wọn tó kí ló fẹ́ lọ lọ kúnlẹ̀ fún bàbá mọ́lẹ̀ ẹ sọ fún mi hmm. kí ló fẹ́ lọ kúnlẹ̀ kó máa sọ pé òun wà lẹ́yìn bàbá mọ́lẹ̀ kí ló máa sọ pé bàbá mọ́lẹ̀ máa máa sọ pé òun òun ilé ìpapọ̀ rẹ̀ ní fífẹ̀ bàmà wọ́n ní kò ṣe sọ fún pé ọmọ ọmọ ṣe yẹn kó káwọ́ ẹ̀mí fèsì sókè kó wọ́n ní sọ̀rọ̀ mọ́ kó fi tablẹ́ẹ̀tì wọ́n dẹ̀ fẹ́ pé nǹkan tí bàbá mọ̀lẹ́ bá ti ṣe tó bá dẹ̀ ti tọ́ nìkan lòún ṣe wọ́n dẹ̀ jẹ́ kó jẹ́ kó máa wọ́n tó bá mọ̀ pé wọ́n ní sọ̀rọ̀ àmọ́ kó sọ̀pọ̀ ti bàbá mọ̀lẹ́ oníjì kó sọ pé òun lọ kúnlẹ̀ ranù kan káàkiri. dákìjà Karimo àti kìnní tó máa fẹ́ máa street out wáyà àwọn fẹ́ shout out tó bá wù ọkọ shout out àbí tó bá wù ọkọ kíkọ ayẹ̀ àwọn fẹ́ kọ́ báyà pé kí ló ń fa tọ́ba sọ̀rọ̀ lẹ́sà wọ́n máa káàkiri àwọn àṣírí wo ló ń tú káàrí àṣírí pé ìyá ìwọ bàtà ìmọ́lẹ̀ ìyá ìgbẹ́ kóòtù ìmọ́lẹ̀ ìyá ìjẹ ìmọ́lẹ̀ lówó ṣé ìyẹn ló kọ̀ wá ni. gbogbo nǹkan tá a sọ ṣé ìyẹn ló kọ̀. bẹ́ẹ̀ni. tàbí ta ló pa ìyá ó kọ wá gbogbo ẹni òṣìṣẹ́ ọgbẹ́ kò kọ̀ wá. kò kọ̀ wá mọ́ ti tẹ̀wà lórí àdẹ̀wà lórí ẹ̀ láti jẹ́ ìtawọ́ pọ̀ máa ń yẹ káwọ́ táwọ́ pọ̀ mọ́lẹ̀ lọ́fẹ́ sọ bí wọ́n fẹ́ sọ káàkì sọ bí wọ́n tẹ̀ bá jáde tí ilé ẹgbẹ́ lẹ́sìn bá jáde tó bá sọ̀rọ̀ kí ló fẹ́ sọ tó bá spit fún àṣẹ fún àyà ní pé òun mẹni tó fọ̀fẹ́ sí ìmọ̀lẹ̀ lọ́rùn lọ́fẹ́ sọ fún wa. ọ̀pá báyìí báyìí báyìí ló dẹ̀ ṣe lọ. bẹ́ẹ̀ni. fídíò ni ọmọ ní cctv ní eléyìí ibi ká gbé síre ẹjẹ ká gbé síga ká fi wọn amẹni tó wà lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ni. ọ̀sẹ̀ tó ń pè ní fún mọ́dà ọ̀dì kò sí jẹ́sẹ̀ bẹ́ẹ̀ni tó jókòó sórí rẹ̀ sí ni pẹ̀pẹ́ náà máa mú ó máa ṣe sílẹ̀ máa di eérú. Hmm. tó ń kà mí náà gbogbo wọn yẹn tó ń gbé nǹkan pamọ́ tó ń fẹ́ tó ń kọ script gbogbo tó ń kọ sí one sí two yẹn kọ́ wọ́n gbé sẹ́rí ẹ̀yìn rẹ̀ wọ́n gbé sẹ́rí ọ̀rọ̀ rẹ̀ wọ́n gbé sẹ́rí kòkòrò ọkùnrin wọ́n tún àwọn ọkùnrin kí wọ́n ní gbogbo wọn máa jẹ́ wọn. bẹ́ẹ̀ ni wọn. what are we talking máa ṣe àwọn ará mi ọlọ́ọ̀ àwọn ẹni tí mo lè fọlọ́ ọlọ́ọ̀ máa dá wa lóhùn látàrọ̀ náà. lórí tí mo fẹ́ máa kọ́ tí mo ní máa ṣàlẹ̀ eléyàpẹ̀rẹ̀ eléyàpẹ̀rẹ̀ eléyàpẹ̀rẹ̀ eléyàpẹ̀rẹ̀ eléyàpẹ̀rẹ̀ eléyàpẹ̀rẹ̀ what are you talking about it. Hmm. that is nǹkan tí aláìsàn ṣe lè fún gbogbo ẹ nìyẹn. Eh, ẹ ṣe ṣe àwọn máa ṣètì fáyà àwọn máa ṣètì tọ́ńdà àwọn máa ṣètì àlámù fáyà tẹ̀lé fẹ́ kọ́ ṣètì ní ọ̀bẹ rèé ẹ̀jẹ̀ rèé ẹni tó ṣe rèé. tó ṣe rèé bẹ́ẹ̀ ni. that is it fáyà tẹ̀lé fẹ́ kọ́ ṣètì kọ́ ọ̀pọ̀lọpọ̀ pé yá mú ilé ìmú ilé ìmú ilé lọ ṣe tọ́tọ̀ tọ́tọ̀ tọ́tọ̀ lọ́màjẹ́wọ́. bẹ́ẹ̀ ni nípa ìṣòro sọ́jọ́ kan láti ẹ̀kọ́ mo tẹ̀ sọ̀rọ̀ rẹ̀ torí mi láti ti máa sọ̀rọ̀ kàní wọ́n ti sọ́jọ́ kan ó ní tọ́gbà mú èèyàn mẹ́ta ó ti sọ́ni mẹ́ta kan máa mú. bẹ́ẹ̀ni. ó ní tọ́gbà mú ọ̀dọ́ọ̀dì kan ó ní tọ́gbà mú ọ̀rẹ́ Mohbad ìgbẹ́lẹ̀ kan hmm. ó ní tọ́gbà mú ẹbí ẹ̀ kan ẹgbẹ́ kẹ́ màwọn tó ń sọ̀rọ̀ nìyàwó ó ní tọ́gbà hmm. mú ọ̀rẹ́ ẹ̀ kan ó ní tọ́gbà mú ẹbí ẹ̀ kan ó ní tọ́gbà mú ọmọ tó ń tẹ̀lé kan ó láwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ti tó ó ti ṣàlàyé ẹgbẹ́ ẹ̀kẹta ni ẹbí ẹ̀ kan máa mú adúlọ̀ nínà yẹ bẹẹ ni. wọn tẹ nídìí lọ ẹbí ìwà wa àdúrà nínà. àdúrà ni. wọn bá mú ọrẹ ẹkan táṣọ ọrẹ ẹkan máa mú ẹyin náà ẹsẹ ọrẹ tó wà nínú ilé ẹsẹ ọjọ ń gbélé yẹn tó yẹ kán mú ẹni tó ní kán pè wá. Hmm. ó dẹ̀ ní tó bá mú ó dẹ̀ ní tó bá tún mú ẹyàn ẹni mẹ́ta tí mo pè yẹn ẹfọ analysis gbé yẹn ó ní kó lọ tọ́ṣọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta. mẹ́tẹ̀ẹ̀ta kí ló tún wá kù. ó ní wọ́n jáde ń sọ̀rọ̀ sọ̀rọ̀ ilé mi rẹ̀ tí mo èdè kìíní bá jáde sọ̀rọ̀ tí blessing bá jáde tí blessing wà bẹ́ẹ̀ ni. ebi ń sọ̀rọ̀ sọ̀rọ̀ náà nìyẹn náà mọ̀. Hmm. ẹ ṣe gan ẹ ṣe gan ẹ ṣe gan ẹ ṣe gan yes ma. àmì. yes ma. tẹ̀mítàrà tòjú lùmọ̀ ó o ẹ wá gbé tó kan. àǹtí ìyàbọ̀ dj babu àti àǹtí bọ́sẹ̀ eh, àti àǹtí àdùfẹ́ bless you àti àbọ̀ láti manchester àdúpẹ́ o ẹ ṣe gan mọ́. ẹ kásán mà ìyálóde gbogbo uk ìyálóde mo máa ń bẹ̀rù nǹkan kan mo máa ń bẹ̀rù nǹkan lórí ètò mo máa ń bẹ̀rù pé tẹ́ bá ti pè mí kí n fẹ́ ṣẹ̀yìn. ẹ jọ o. torí ẹ kì í ẹ kì í gbàgbàkúgbà ni ẹ máa fónítọ̀hún back to back ni so mo máa ń bẹ ọlọ́run pé ìwọ ọlọ́run mi ìfẹ́ ṣẹ̀yà lóde ẹ káàbọ̀ sórí ètò mà. ẹni iṣẹ́ wa àwa náà ní iṣẹ́ yìí o ẹkú iṣẹ́ kú ètò. àwa rí ẹ mà. mo kí gbogbo ilé o. gbogbo ilé ń kí yín mà. tó ti sọ̀rọ̀ àtàwọn tó máa sọ̀rọ̀ ṣẹ́rí nǹkan tí great grandma sọ yẹn ọ̀rọ̀ ni. bẹ́ẹ̀ni. ṣẹ́ni wọ́n kàn ń lọ wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀ ìpè ókè Kàrímọ́ tó ń gbèlú òyìnbó tó hmm. ń gbé ìlú òyìnbó kí náà fẹ́ ṣe fún kò sí kọ̀kọ́ máa hàn ní wá báńbí kò sí kọ̀kọ́ tó fẹ́ ṣe fún ó mọ ẹni tó ṣiṣẹ́ yẹn kí ló dé tó sọ jáde. tó sọ jáde kó tí mò ń sọ gangan nìyẹn. Ah. tó ń pẹ̀pẹ̀ kò ń pẹ̀pẹ̀ ó ń lọ ó ń bọ̀ ó ń lọ ó ń bọ̀ bí ilẹ̀ kẹ̀dé wọ́n ṣáná sí loud wọ́n ṣáná sí hmm. cloud kí ló kà wá pẹ̀lú gbogbo yẹn lóòótọ́. ìwọ̀n orí o ṣáná sí. ìyẹn bàbá ìyá Mohbad tán sọ pé kó jẹ́ kí bàbá Mohbad kó lọ bẹ bàbá Mohbad àwọn mọ nǹkan tí wọ́n fẹ́ tó fi sọ pé kó lọ kí ìyá Mohbad kí bóun àti bàbá Mohbad wọ́n fẹ́ kí ìyá Mohbad àti bàbá Mohbad kọ́rọ̀ wọn wọ́wọ́ ńgbà tí wọ́n bá jọ torí wọ́n ti rí pé kínní yìí bó pẹ́ bóyá a máa ní justice. bẹ́ẹ̀ni wọ́n dẹ̀ mọ̀ pé tí justice yìí bá ti dé tí gbogbo ẹ lọ tí wàwó lọ nígbà tí wọ́n bá máa ṣe gbogbo nǹkan tó jẹ́ ti Mohbad ọwọ́ bàbá ẹ̀ ló ń lọ. Hmm. torí pé nǹkan tí wọ́n ṣe mọ̀ ní wípé ìjọba ti lọ sí kóòtù tán ti ní wọ́n fẹ́ lọ sí Mohbad tí wọ́n ti sọ fún wọn pé Ah, ẹ fẹ́ lọ sí Mohbad ṣé ẹ ti conclude wọ́n nìyẹn bàbá ọkọ òun nìkan ni ò sí ń bẹ̀ náà sọ pé ah, bàbá ọkọ yẹn gan ni dìmẹ́ǹdìmẹ́ àgbogbo hmm. ah, àwọn tẹ́ ẹ̀ sọ tó ń sọ yẹn wọn ní kankan ṣe bẹ́ẹ̀ ẹni tó lọ́mọ lélẹ̀ so ó ti wá mọ̀ bàbá ìyá Mohbad ti wá mọ̀ pé yes gbogbo ilé story story story ti gbogbo wọn sọ òun ló ń bí ọmọ òun o òun gbé lọ́mọ lé oṣù mẹ́sàn-án òun gbé lọ́mọ oṣù mẹ́jọ àti ìyẹn náà tó sọ pé òun ló ní ọkọ òun òun bímọ fún wọn ti mọ̀ pé kò tọrọ ń tó ń wá ọ̀nà tó tètè máa padà ṣé wọn pọ́ níjẹkújẹ ni ìyá Mohbad yẹn ó lè jẹ ni ó ń wá ọ̀nà tó ti máa fi padà wá sí ọ̀dọ̀ bàbá Mohbad ń sìn kí kó lè ti wà bẹ́ẹ̀ kó tè dúró nígbà tí gbogbo ẹ bá ti ṣe tán kó lè kó lè pín kankan fóun nǹkan hmm. tí yẹn ń wá kiri nìyẹn tó bá wá mọ̀ ẹ́ pé lóòótọ́ òun ló ń bí Mohbad òun ló ń gbé lóṣù mẹ́sàn-án bóṣù méjìlá dẹ̀ ló fi gbé àmọ́ kó ah, jáde kó sọ nǹkan tó pa ọmọ ẹ̀ tó rò nǹkan tó pa ọmọ ẹ̀ ó dẹ̀ mẹ́ni tó pa ọmọ ẹ̀. bẹ́ẹ̀ni. kò lọ. ṣé wàá rí àti àwọn ti ìjọba tí wọ́n sọ pé wọ́n mọ̀ àwọn ìjọba gbọ́ gbogbo nǹkan tá à ń sọ hmm. because inspection ọlọ́pàá àwọn kan wà lórí social media náà wà. ìjọ tí ìjọ tí dark man tó ń sọ̀rọ̀ tó sì wọ́n ṣe lọ gbé. wọ́n ṣe lọ gbé gbogbo àwọn kìnìyẹn ló ń dùn mí ìyálóde yìí gbogbo àwọn nǹkan báyẹn ìgbà tí tí Bobrisky tó ń ṣe yàmàyàmà wọ́n ṣe lọ gbé. ṣe bórí social media lọ ti rí. wọ́n ṣe mọ̀ pé Bobrisky wọ́n ṣe mọ̀ pé Bobrisky ná owó wọ́n ṣe lọ gbé. ó ń bá àbí ń ku kọ́rẹ́nsì wọn hmm. ṣé wọ́n rí. so orí social media gbogbo ẹni tó ń sọ̀rọ̀ látàárọ̀ dalẹ́ hmm. àti gbogbo nǹkan tó ń sọ lórí social media hmm. àwọn kan wà tó jẹ́ spectrum social media ni wọ́n wà wọ́n rí gbogbo ẹ̀ wọ́n gbọ́ gbogbo ẹ̀ wọ́n rí gbogbo ẹ̀ wọ́n gbọ́ gbogbo ẹ̀ ó dà pé kẹmà even níbí báyìí níbí yìí tẹ́bá tẹ́bá ṣe abuse photo kan tẹ́bá ṣe látòrí kinní kan tẹ́ sórí ẹ eh, whatsapp yín tẹ́ àwọn kan wà tí wọ́n ń control gbogbo ẹ̀ hmm. ẹ kàn ní pé wọ́n kan lẹ̀kùn ni wọ́n wá wọ́n fún wọ́n kan lẹ̀kùn wọ́n wá sọ fún pé àwọn rí fọ́tò kan lórí lórí ẹ eh, lórí ẹ eh, facebook ẹ íńtánẹ́ẹ̀tì ẹ kí ló dé kinní kan kankan so àwọn kan wà section wọn ni wọ́n ti ń control ẹ̀ hmm. ṣe é rí gbogbo gbogbo kọńtrọ́ọ̀lù tó wà nílùú òyìnbó yìí òun ló wà ní nàìjíríà. Hmm. bẹ́ẹ̀ni. gbogbo sanction tí wọ́n ní tó fi ń control criminal nílùú yìí ó wà nàìjíríà. Hmm. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ìjẹkújẹ òun ló pa gbogbo ẹ̀kú. Hmm. kọ́ rí nǹkan kan mójúkọ́ fún wọn lówó kọ́ gbé ojú kúrò ń bẹ̀ ìyẹn tí ò lè ṣẹlẹ̀ nílùú òyìnbó nìyẹn bó bá ṣe ṣẹlẹ̀ ni wọ́n máa ṣe ṣe kò sí pé ẹgbọ̀wọ́ kan ẹgbà kìíní kan òdùbọ̀ pọ̀ ló tẹ̀ sí fẹ́ ráyè tó fi ọrùn àwọn ló fẹ́ fi fún ọlọ́pàá ní bribe mo ló ti fẹ́ fún wọn pa bo torí ọlọ́pàá tó wá lé ẹ tó wá tó wá tó wá mú ẹ ó ní fídíò nínú nínú kíní nínú ara ẹ then tó bá yẹ pé inú ilé yẹn náà ti ṣáàchì náà gbogbo kan tí wọ́n ṣáàchì nínú ilé wọn ti kó sílẹ̀ ibẹ̀ yẹn náà ti máa táìpù wọ́n gbé typewriter dání ibẹ̀ yẹn náà ti máa táìpù gbogbo ẹ̀ láyé ìgbà tí kìíní ibẹ̀ lórí kọ̀ǹpútà gbogbo ẹ̀ náà ti máa kọ̀ǹpútà ẹ̀ ń bẹ̀. wọ́n máa computerize ẹ̀ ń bẹ̀. wọ́n máa ṣe gbogbo ẹ̀ wọ́n ti send ẹ̀ sórí email wá sáìn wá ṣe wá ní kò wò nǹkan táwọn kó lẹ̀ táwọn kó lẹ̀ táwọn kó lẹ̀ kí ẹgbẹ́ kọ́kọ́ ṣẹ̀ṣẹ̀ kó lọ. ṣé bẹ́ẹ̀ ni wa torí pé àwọn èèyàn kàwé yes àwọn èèyàn kà àwọn èèyàn ń kàwé débẹ̀ àwọn ẹlòmíín wà tẹ́ pé ìyá àwọn òróró rán wọn ní skul bọ̀ tí wọ́n ń ṣe kọ́ọ̀sì lábẹ́lẹ̀ èmi ní hmm. àbúrò kan tó wà ní eh, tó wà ní eh, air force graduate ni kò dẹ̀ lọ sí kínní inú inú air force yẹn náà ló ti ń graduate rẹ̀ hmm. ló fi ń ṣe ló ti ń ṣe kọ́ọ̀sì ló ń ṣe gbogbo ẹ̀ tó ń ṣe gbogbo ẹ̀ tó ń hmm. graduate rẹ̀ ṣé ti yẹ yín sìn àwọn tó ń kàwé wà nínú nàìjíríà tí wọ́n ń kàwé tí wọ́n ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe but àwọn tí wọ́n kà nǹkan kan tí hmm. wọ́n fi wọ́n ṣe olórí ni wọ́n fún wọn ní àyè láti jáde. láti jáde. láti jáde so irú àwọn tó irú àwọn irú àwọn ìyàwó mi yẹn kọ̀ọ̀kan tí wọ́n kọ ṣé àwọn yẹn kàwé débẹ̀ tán fún wọn ní kinní kan ni àwọn tó yẹ pé wọ́n kàwé gan-an tó fìwé gidi wọlé wọn ò ní gbà wọ́n ṣiṣẹ́ àwọn primary six náà máa gbà tó máa tó máa ti lọ sí bíá palọ tó ti mú pàrágà tó mú gbogbo ẹ wọn máa gbé kún <laughs> káàkiri wọn máa gba bribe tó nǹkan tó bà nàìjíríà jẹ́ nìyẹn ipe ipe ọlọ́pàá wọn ò mọ̀ pé à ń sọ̀rọ̀ ọlọ́pàá mọ̀ pé everybody ń sọ̀rọ̀ ẹnikẹ́ni tó bá wà lórí social bá ṣe wà lórí rédíò yìí tá à ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ṣe tán tẹ́ ti gbé sórí youtube yẹn lórí rédíò tẹ́ wà àwọn kan wà tí wọ́n ń gbọ́ gbogbo nǹkan tá à ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ni tó jẹ́ pé wọn kàn ń pè wọ́n ti ń sọ gbogbo àwọn ẹ̀mí iye ní búkí jẹ́sì ẹ̀mí ní gbogbo ẹ̀ tó máa ti bẹ̀rẹ̀ wọ́n máa kọ̀nẹ́ẹ̀tì wọ́n ti gbọ́ àwọn gbogbo ẹ̀ wọ́n ti kọ̀nẹ́ẹ̀tì ẹ̀ wọ́n ti gbọ́ gbogbo everybody sọ kì í ṣe pé wọn ò gbọ́ hmm. wọ́n tẹ̀ mọ́ bìtẹ̀ táwọn fẹ́ pé àwọn yẹn tí wọ́n bá mú àdúrà nìkan even kọ́ máa mú àdúrà tó bá gbé ìyá Mohbad nìkan ìyá Mohbad mú sọ fún yín tó bá gbé ìyá Mohbad lálẹ́ tó bá máa fi di àárọ̀ la máa gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Hmm bẹ́ẹ̀ ni ó tọrọ ni. ìbọn ah, ah, tó bá mú ìyá Mohbad tó gbé ìyá Mohbad lásán ọ̀ àdúrà ọ̀ dàróṣà à ń mọ ibi tí kinní yẹn ti wá correct dẹ̀ náà máa fún wa or spending gangan. Eh. so kò ní ìdìbò kan gbé wọn kó ṣẹ̀ṣẹ̀ máa gbé wọn lọ kóòtù. báwo làwọn báwo ni àwọn kinní ṣe máa ń gbèyàn àwọn OPC. Eh. tó bá tọ́sọ̀ bá wà á jẹ́wọ́ lọ́wọ́ kan. wọ́n gbé wọ́n máa fún OPC láyè kan gbé àdúrà àdúrà hmm. sọ̀rọ̀. àdúrà máa sọ̀rọ̀. lọ́wọ́ kan. OPC OPC lásán tó bá gbé àdúrà àdúrà máa sọ̀rọ̀ àwọn kan wà ní kòdú yẹn tó ń pè ní wọ́n ní oúnjàbọ̀ hmm, tó bá gbé tó bá gbé oúnjàbọ̀ tó bá gbé àdúrà lásán àdúrà sọ nǹkan tó ṣẹlẹ̀ hmm. wọn ò nídìí ọlọ́pàá bẹ́ẹ̀ni tó bá gbé lásán àsọ nǹkan tó ṣẹlẹ̀ kótẹ̀ tó débẹ̀ kó tó débẹ̀ ló máa sọ fún ọ torí kò ní fẹ́ kán tọ́jọ́ òun Hmm. kò ní fẹ́ kọ́ tọ́jú ọ̀hún kó débẹ̀ ló máa ní ẹjẹ́ kì jẹ́wọ́ hmm. ló máa sọ̀rọ̀ so gbogbo nǹkan yẹn tí Karimo ń sọ yẹn rọ́bìṣì ló ń sọ èyí tí àbúrò màmá Mohbad ń sọ rọ́bìṣì èyí tí ìyá Mohbad gan sọ nọ́nsẹ̀nsì ni. ẹ ṣe gan mọ. torí ìyá Mohbad mọ nǹkan tó yẹ kó ṣe. bẹ́ẹ̀ni so ìyá Mohbad ò níbi bàbá Mohbad kò tó sọ̀rọ̀ tó bá yẹ fọkàn sí pé ńgbà tí bàbá Mohbad bá ṣe tán ó ń padà bọ̀ nílé bàbá Mohbad ìyàwó tó wà nílé bàbá Mohbad kò ní jẹ́ kó wọlé. àwa gan la máa ṣe márèjì fún àwa gan la máa ṣe márèjì fún àwọn méjèèjì. <laughs> torí pé ìyàwó bàbá Mohbad tó wà nílé bí bàbá Mohbad ṣe lọ tó bọ̀. bẹ́ẹ̀ ló ń tẹ̀lé kiri bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. orí tẹ ọba ń sọ́fà àwọn ọmọ ẹ̀ ń sọ́fà. bẹ́ẹ̀ ni. ọkùnrin obìnrin yẹn náà ó lè má rí ọkọ ẹ̀fọ́síkọ̀ ó lè má rí fọ́síkọ̀ ó lè má rí fún kíkọ ìrọ̀lú. bẹ́ẹ̀ ni. ẹ jẹun ẹ ṣe gbá òun náà sọfà ṣé gbá àti bàbá Mohbad bá wà tó bá flẹjọ ìyàwó ìyá wa sílẹ̀kùn fún irọ́ ni wọ́n máa sún wọ́n máa sún wọ́n máa sún gisi lẹ́sẹ̀ so lọ jókòó kó padà sí bàbá bàbá tó fẹ́. wọ́n bá gbà fọ́dọ̀ babaláwo. ẹ jẹ́ fi platform lẹ̀sẹ̀ lómi. ẹ ṣeun ma ẹ káàbọ̀ ma ẹ ṣeun ma. oníkejì o àràgbá yàmúyàmú sóhun lè tó yẹ. ètò alálùbáríkà ẹ mà káàsán ẹnjíníà.

ọlọ́run máa tóbi lọ́ba o. ọlọ́run tóbi lọ́ba bàbá. òjò ni lọ́dọ̀ wa níbí ìbàyọ̀. Ah, táwa dẹ̀ gbàdúrà òjò ń bí. àní mo tiẹ̀ máa tún gbàdúrà pé kójú òrọ̀ kí n lè rí nǹkan kó ara ọmọ irọ́ ni. ọlọ́run máa tóbi lọ́ba o. kábíyèsí rẹ ọlọ́run di thing concept ó sì ń wọ lọ́wọ́ báyìí sìn. Ah, ẹ bá wa sẹ́ni díẹ̀ ẹ dispatch ẹ ẹ fi rán dispatch rider. Baba, ẹ bá wa dá sí tó bàjẹ́ bàjẹ́. bàbá. ṣé ẹ rí òdodo ọ̀rọ̀ kò ní ká má sọ òun o. bẹ́ẹ̀ ni. òdodo ọ̀rọ̀ ní ká má sọ òun. ṣé ẹ rí bàbá Mohbad gan sef. Hmm. wọ́n ń fi ọ̀bọ lọ wá. Hmm. wọ́n ń fi ọ̀bọ lọ gbogbo àwọn tá a dìde fún justice for Mohbad. lọ́nà wo ni ẹ sá o. lọ́nà wo sá ìdí tí mo ṣe ní pé bàbá Mohbad ń fi ọ̀bọ lọ̀ wá òun hmm. nìyí ṣé rí obìnrin tó ń pè ní àbóṣìdí àbáyàdé yẹn hmm. mo sọ fún ìlànà mo ló ṣì wà ní ojú pọ́ìntì kan tẹ́mi kà kún pípé apànìyàn ni oh, tó lè pa ọmọ ìjáyé tí ó wá justice kan hmm. ṣe ń gbọ́. àgbáyé sà. obìnrin dẹ̀ ló fún un gbọ́ ó rò wípé àwọn làwọn gbọ́n jù nínú ọmọ tí ìyá ẹ̀ bí àtòun àtàbúrò àtàwọn ẹbí ẹ̀ ó rè pé òun lòun gbọ́n jù hmm. ní wípé tí n bá jáde sí tí n bá kàn ra síta wípé ẹ mo ṣe tán láti jáde fún justice fún mo kí n wá justice fún Mohbad wọ́n máa gbà mí gbọ́ kí n sáti lọ kí n lọ kúnlẹ̀ kí n bẹ ọmọkùnrin yẹn ó sọ wá di ẹni tí ò gbọ́n tí a nǹkan tá à ń ṣe hmm. bẹ́ẹ̀ ni mo ṣe rí ọ̀rọ̀ yẹn sí. Si obìnrin tẹnumọ́ ọ̀rọ̀ kan ó sọ ó ní ó ní jòsí ó ní ṣe bẹ́ẹ̀ ni bóun bímọ fún ni ó hmm. lóun hmm. mọ bóun ṣe lè mú bóun bá fẹ́ mú obìnrin ò tí ì padà obìnrin tẹ̀lé ń wò yẹn kò tí ì jáde kúrò nínú àwọn antidọ́tì tẹ̀ wọ́n yẹn hmm. obìnrin ò tí ì jáde kúrò nínú wọn ojú ọ̀lẹ́mí sọ fún yín kò tí ì jáde kúrò nínú wọn mo ṣe ń sọ di ọ̀la. nítorí mm. tó bá jẹ́ kó bá ṣe tán tó ṣe tán gangan kò ń ṣe èmi àti ẹ̀yin la gbọ́dọ̀ máa sọ fún obìnrin pé obìnrin jáde kó lọ ṣàlàyé ikú tó pa Mohbad. tó pa Mohbad bẹ́ẹ̀ ni. Hmm. Hello? hello. ohun tó yẹ kí obìnrin yẹn kókó kan ṣe gangan nìyẹn. Hmm. ṣé rí gbogbo òṣì tó ń ṣe yẹn mo rí i gẹ́gẹ́ bíi pé ó ń ṣe òṣì. tó hmm. dẹ̀ jẹ́ pé ọjọ́ ọ̀la ẹ ti sorí kodò bí èso ogi. Hmm. ọmọ ẹ̀kú títí ọdún kan fi pé obìnrin yìí kò tán náà. Hmm. ọmọ ẹ̀ ò turn up àbúrò ẹ̀ ò turn up ọdún kan tó ń pé tó ń lé nísìnyí obìnrin dẹ̀ wà ó dẹ̀ ń yí ara ẹ̀ èmi ò jẹ́ sọ pé àwa ló ń yí o kò yí wa o nítorí ohun tó ìdí tí mo ṣe ni pé bàbá Mohbad wọ́n fún wa ní egbò dídí sán òun lélẹ̀ máa sọ fún yín. Hmm. ẹ jẹ́ rí ẹ ṣáwó sáà ẹ̀yìn kò dìgbà tá a bá sọ fún dáàdi Mohbad wípé ohun tó yẹ kẹ́ ẹ ṣe rèé kí dáàdi tó kí dáàdi Mohbad kan tó mọ nǹkan tó yẹ kán ṣe ó yẹ kí dáàdi Mohbad kán kọ́kọ́ ti farabalẹ̀ kí wọ́n ti arrest ìyá Mohbad hmm. kán arrest àdúrà hmm. hmm. látilẹ̀ pàtó fún wọn tàbí bẹ́ẹ̀ kọ́ kán ti sọ fún àwọn legal team eh, eh, legal team wọn kán ti sọ fún yín pé iṣẹ́ báyìí ni mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe ẹ gbé ọmọbìnrin láti ọ̀dọ̀ yín ẹ gbé ìgbésẹ̀ báyìí tẹ́ bá gbé ìgbésẹ̀ báyìí tí bá rọwọ́ tó o á mọ nǹkan tó máa ṣe hmm. ọ̀rọ̀ máa jáde lẹ́nu ẹ̀ díje bàjẹ́ àti wàá dùgbà kéwì mò ń sọ fún ìdí ọ̀la ṣé ẹ rí obìnrin yẹn obìnrin yẹn hmm. tí wọn ò bá fi iron hand kọ́ fi mú obìnrin yẹn hmm. gangan ẹ ní gbọ́n kankan lẹ́nu obìnrin yẹn ó dẹ̀ wá bó ṣe fẹ́ bá ti bàbá lọ́ba jẹ́ ni. ó ń wá bó ṣe fẹ́ fẹ́ nǹkan lu bàbá yẹn hmm. tí bàbá yẹn máa lose control. ọlọ́run ò ní fún ṣe. àwọn legal wọn ò ní lè continue iṣẹ́ yẹn mọ́. ọlọ́run ò ní fún ṣe. Ah, ah, àdúrà ọ̀tá àjọ ń gbà nìyẹn hmm. ṣùgbọ́n bẹ́ẹ̀ni ṣe ń sọ ó yẹ kí bàbá Mohbad kó dìde. káwọn náà gbé gbèsè. wọ́n gbé obìnrin yẹn hmm. kí wọ́n gbé dàrúṣà kan dẹ̀ gbé àdúrà. ṣé tí wọ́n bá fi wọ́n sí yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ within one hour ẹ wo iná máa jó ó máa fo ó máa fo odò kọjá sí òdì kejì hmm. ṣé rí obìnrin tẹ́ ń wo yẹn tó ń pè ní ìyá Mohbad yẹn obìnrin yẹn abóṣìdì abáyàdé yẹn ọjọ́ tó bá jáde tó bá pariwo síta ẹ rí i pé gbogbo àwọn Ìyábọ̀ Òjó àti àti Wùmí yẹn wọ́n máa hmm. dákẹ́ gbogbo wọn máa sálẹ̀ nítorí obìnrin ò tí ì sọ gbogbo nǹkan tí obìnrin mọ̀ nínú nípa nípa ikú Mohbad òun náà ṣe ń jáde mọ́ ní bó ṣe ń padà bọ̀ wá bá wọn lóòótọ́ ló ti bá wọn jẹ lóòótọ́ ló ti bá wọn mu hmm. ìyẹn ìyá Mohbad ni o bẹ́ẹ̀ni abẹ́yàgbé yẹn o ó ti bá wọn pín owó ẹ̀jẹ̀ Mohbad ó ti ná ṣùgbọ́n ó ń wá bó ṣe fẹ́ súnmọ́ bàbá yẹn nítorí ọjọ́ tó ti wà ní kóòtù ọjọ́ tó ti dúró sí ìta gbangba ní kóòtù rẹ̀ tó ti ní pé káwọn èèyàn nǹkan tóun fẹ́ ni pé kí àwọn èèyàn kan ṣá kan fi àwọn lẹ̀ káwọn padà lọ sílé nínú fámílì àwọn. láti ọjọ́ yẹn mi ti ní ìgbàgbọ́ kankan nínú ìmọ̀ mi ní parọ́ fún yín. nǹkan tó fẹ́ ṣe fún bàbá yẹn ló wà nínú ẹ̀ ló fi ń sọ̀rọ̀ yẹn. tó hmm. ṣe tán sẹ́ẹ̀ ó yẹ kó ti jáde síta kó ti ṣàlàyé ikú tí ó pa Mohbad. ó pa Mohbad ó yẹ kó ti sọ ó jọ gàtẹ kò jọ gàtẹ. ó ti fẹsẹ̀ méjèèjì ti ró. ó ti fẹsẹ̀ méjèèjì ti ró hmm. kí ló dó lórí ayé tó ń ṣe. Hmm. àkọ́bí ẹ̀ ni ọkùnrin ó bá yí ẹ̀jẹ̀ ó pa. Hmm. èyí justice ó wà lọ́wọ́ ẹ̀ kò fún àwọn ènìyàn. ẹ wá ní pé kí àwọn ọba ọba elégùsì àwọn ọ̀pọ̀lọpọ̀ ọlọ́pàá àti gbogbo àwọn tó wà nínú ilé kán jáde kán sọ̀rọ̀ tani máa sọ̀rọ̀ hmm. kò sí ìdáná kan tó máa sọ̀rọ̀. ó fẹ́ sọ̀rọ̀. ẹ hmm. ẹ rí ẹ rí gbèsè tí Saheed Elegushi gbé ni. Hmm. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. olóhùn mọ nǹkan kan nípa ẹ̀. olóhùn mọ nǹkan kan nípa ikú Mohbad rárá àtọ́ làtọ́. ẹ gbàgbé ọjọ́ tó jáde gbẹ̀yìn tó ní pé Mohbad jẹun lówó ni. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni onímọ̀ bá ti jẹun lówó ni ọ̀rọ̀ owó nìkan tó ló pa àwọn pọ̀ kò dẹ̀ mọ̀ nǹkan kan nípa kú Mohbad Mohbad dẹ̀ sẹ́ǹdì Wùnmí hmm. alẹ́ alẹ́ Mohbad ó lọ bá ọkọ ẹ̀ ó lọ bá Mr. Saheed Elegushi ipe kó lọ bẹ̀ fóun tí Mohbad ò dẹ̀ mọ̀ wípé ẹ babaláyé ó ń pọn mi nídìí Wùnmí hmm. ó pọn mi hmm. títí títí títí tí oyún ti jáde gbogbo ẹ̀ náà ni ìyá Mohbad mọ̀ obìnrin tó ń pè ní abáyàjẹ àbóṣìdé yẹn gbogbo ẹ̀ ni obìnrin yẹn mọ̀ ọ́n tó ń gbé ọmọ àgbòdo kiri títì. o o o o o kẹmi yẹmẹgẹ àbò kẹyẹmugẹ lọ́mọ àtọ́ ni. ó pa ká sọ. hello sir. tẹ́ fẹ́ polówó ẹ̀ eh, tẹ́ fẹ́. hello sir. ayé kana ami dj babje. baba. gbọ́gùn mi. ẹ kú ètò. àwa nìyẹn. gbé ogun mi. ẹ kú ẹ kú ìfọ̀mọ ènìyàn ṣe. àwa nìyẹn bàbá o ibẹ̀ ló ń gbé ibẹ̀ ló ń sùn. gbé bẹ́ẹ̀ ni irùngbọ̀n wèrè bẹ́ẹ̀ ni. hundred percent. bàbá. kí ẹ rí kinní kan ni mo fẹ́ ká understand ìkọ́ mo rí mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ gbogbo ìgbà ni ọ̀rọ̀ máa ń jẹ jáde tó máa ń jẹ jáde hmm. but I will now I will now cite an example so that we ma le understand láti angle yẹn wa. ok sir mo á gbọ́dọ̀ bàbá. nígbà tí àwọn nígbà tí àwọn OPC kọ́kọ́ jáde hmm. hmm. tọ́ bẹ̀rẹ̀ sí gbé àwọn four one nine káàkiri nígbà yẹn tó ń gbé everybody pé olè àtàwọn nílẹ̀ Ìgbò náà bóyá bíi sákàbà kọ̀ọ̀kan tó ṣàgbégbà àwọn oníṣẹ́ eh, so wọ́n wá gbogbo àwọn ọlọ́pàá máa ń bẹ̀rù àwọn lọ́ọ̀yà máa ń bẹ̀rù wọn gbà yẹn àwọn lọ́ọ̀yà máa ń bẹ̀rù wọn gbà àti kán lọ gba béèlì wọn torí hmm. OPC máa wá gbé wọn lé so wọ́n wá àwọn OPC wá gbé four one nine kan wọ́n wá gbé lọ police station hmm. so àwọn ọlọ́pàá wá ti four one nine yẹn mọ́lé so ńgbà tán ti mọ́lé gbogbo lọ́ọ̀yà tó wà lọ ń bá ẹ máa wò pé tó ń pè ní influence o influence làwọn wù mí lò pé tó bá yà àwọn lọ́ọ̀yà yẹn ò àti pé bàbá Mohbad ti petition everybody influence náà lò so wọ́n wá wọ́n wá wọ́n wá wọ́n wá lọ wọ́n wá gba lọ́ọ̀yà kan hmm. lọ́ọ̀yà yẹn lọ́ọ̀yà àgbẹ̀dẹ mo sì sọ̀rọ̀ ẹ̀ ń jẹta ìyàwó ẹ̀ ni assistant commissioner of police tó hmm. yẹ yín bẹ́ẹ̀ni so àwọn OPC wá wò pé ah, gbogbo lọ́ọ̀yà ń sá fún wa wọn ò lè gba èèyàn tí ó bá jẹ́ pàwọn aládè mọ́bì kan ìwọ wá jáde òun fẹ́ lọ gbà á wà lọ́fíìsì ẹ̀gbọ́n yẹn ní hospital road níwájú high court bọ́sùwà bọ́sùwà bọ̀ bá a dùn ọ́fíìsì yẹn ìyá àwọn OPC ẹ̀gbọ́n yóò sáré máa OPC jà bó ṣe gbé mọ́lẹ̀ àdúlé wọn kọ́ lọ ṣé ní kankan wọ́n gbé dé police station kí ní àwọn ọlọ́pàá ni wọ́n lè ti mọ́lé hmm. tó wọ́n kọ́ ọ̀gá wọn ni wọ́n gbé dé gbogbo police station kan gbé dé kò síbi tí wọ́n ti fẹ́ gba lọ́ọ̀yà yẹn láti tì mọ́lé hmm. torí ọ̀gá wọn ni ọkọ̀ ọ̀gá ọlọ́pàá ni wọ́n lè tà fílẹ̀ nígbà tí òsìlẹ̀ tó ti fẹ́ tì mọ́lé so in as much tó jẹ́ pé Nigeria government involve kìíní yìí kò sí police station kankan tí wọ́n lè wá àrẹ́sì níṣẹ́ ṣe ní gbogbo bíi tí ẹjú bàbá petition sí ni bàbá ti petition sí di ọ́nẹ́tì tí mo kọ̀ mọ̀ tó máa tún ṣẹlẹ̀ ní western world tí mi ò mọ̀ nàìjà ni pé tí èèyàn bá sù ẹ tí court ò jẹ kò dìgbà tó bá dé station hmm. tí court bá ti approve case bẹ́ẹ̀ni fàwa sáfù anyway ní ìlú òyìnbó wọn máa post ẹ ní òtí ẹ ní anybody wọn á hmm. post lẹ́tà rẹ̀ sí ẹ pé oníkọ̀tún gbà báyìí báyìí and you have to go if you don't go you be in trouble so naija mo dẹ̀ mọ̀ pé kóòtù náà jẹ́ kí kóòtù ní agbára nígbà tí bá sún èèyàn tí mo wá fi gbéyàn wá ní ẹjọ́ ó jẹ́ kí kóòtù náà ní agbára òkè lágbájá o wọ́n fẹ̀sùn kàn ẹ́ o. bẹ́ẹ̀ni. tó tẹ́nìyẹn bá wá wá tí ò bá wá wá ìgbà yẹn níjọba yẹn ṣe máa kí ọlọ́pàá tó lọ mú hmm. nítorí pé ó ti tẹ òfin ní ojúmọ́lẹ̀. ojúmọ́lẹ̀. okay ẹ wò gbà tí kóòtù àpúrúfù DNA tó ní kí Yọ̀mí yọjú ṣebí kóòtù ló tó ní kí Wùmí yọjú ṣebí kóòtù ló àpúrúfù ẹ̀. bẹ́ẹ̀ni kóòtù àpúrúfù ẹ̀ dẹni ẹ wọn ní kóòtù lọlẹ mọ géètì ẹnu ọ̀nà ilé ẹ. wọ́n tún wá kiri. Wùmí ò yọjú láti gbà yẹn kí ló ṣe kóòtù ṣé bàbá Mohbad tún nìyẹn no ṣé bàbá Mohbad tún ní kóòtù. Hmm. bàbá Mohbad kọ. Hmm. ṣe kóòtù tó fi hmm. wá ẹ kí ló wá ṣe kóòtù tó fi tí o Hmm. So what can Dama do? Àwa tá a sì ń fa wàhálà tá a ń ṣe if left for Baba Mohbad alone wọ́n á ti sí ní gbogbo everything pa. Hmm, hmm. The man okay gbogbo necessary steps tó yẹ kó take ló ti take. Bẹ́ẹ̀ni. All these people are no yield to do nothing. Nǹkan tó ń pè ní friends nìyẹn. Ẹgbẹ́ mi lọ police station kó yẹ kó tì mí mọ́lẹ̀ ọ̀gá mi ló ọ̀rẹ́ mi ló wà bẹ́ẹ̀ ó fi mí lẹ̀ ó ní òtì mi mọ́lé jẹ́ ìfẹ́ ayífẹ́ fọ́gi mọ́ mi lórí ni hmm. Hmm. mo rántí ìgbà tí kan lára wa ń sọ ọ̀dà tẹ̀ pé ó jẹ́ kí bàbá Mohbad lọ àyà àmì tó bá àyà àmì tí àmì bá mọ̀ ẹ̀ tó bá àyà kí tó bá ní ẹ̀yìn àmì tó tẹ̀lé gbogbo ẹ̀ normal against bàbá Mohbad àmì for ogun ogun ni àmì ń jà ogun ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni táwọn bá dé pàyọ̀ sí ẹ lọ́rùn tó tó bá dé àmì barak wọ́n á sọ fún ẹ pé ọ̀nà ìsọjà ìwọ ló máa forí fọ́. bẹ́ẹ̀ ni tẹ́ bá jẹ mí lówó ń sìn mo lọ gbé àmì mo gbé wá lé kó wá bá nígbà kó wá bá gbó mi tí àmì yẹn bá lọ tán tẹ́ni bá lọ mú ọlọ́pàá máa ṣẹ̀wọ̀. bẹ́ẹ̀ni tó ní wá sọ mi pé àmì tí mo lọ pè wá yẹn o pé kí n provide kí n provide yẹn kí n lọ station kí n lọ station that is normal protocol èmi lọ pé àmì tẹ́ bá lọ bá àmì wọ́n lè sọ ti gbé lọ sí Maiduguri wọ́n ti ṣiṣẹ́ lọ́dọ̀ wọn ṣé tèmi ò bá mi. Hmm. so when the law of the country is not working or is biased he has give somebody support kò sí nǹkan tẹ́ni bọ̀dì lè ṣe hmm. nǹkan tá à ń ṣe náà la bàbá ṣe bàbá hmm. Mohbad ò ṣọ̀dẹ̀ tí wọ́n ní òsì lẹ̀ ni tí àwọn tó yí ká ṣọ̀dẹ̀ ni wọ́n ní ẹ̀fí ti ẹ̀fí ti wù mí yẹn tí kóòtù tí kóòtù tó approve magistrate court èrò hmm. magistrate court tó tó approve pé ó yà ẹ lọ sáàfù ẹ pé tí òbá wa kọ́ lẹ̀ mọ́ ẹnu ọ̀nà lé ẹ̀ láti gbà yẹn ṣó yọjú. tí ò dẹ̀ yọjú tó ò dẹ̀ rí nǹkan kan ṣe sí. it is the duty of the court láti kọ́ wa ní ẹ̀rọ ẹ̀rọ wu kọ́ kọ́ kọ́ indict ẹ̀ òṣìṣẹ́ kọ́ indict ẹ̀ pé ó tọ́jú òfin mọ́lẹ̀ bọ̀ both of them are working hand to hand. hand to hand. so hmm. exactly Baba. so don't let just put blame on èyàn ti blame on lọ sórí ẹ ìgbẹ́ta lè máa bá wọn fàre tí ó lè ti téèyàn tún lè ṣe irú eléyìí tó ń pèrè tó lóun ṣé prince ló ń pèrè ẹ eléyìí tó ń sọ pé kọ́ lọ gbé màá sì gbẹ wá yẹn eh, ọ̀túnba olóhùn ọ̀túnba orí ẹyọ tí mi ò sí ní nàìjíríà kẹta mọ two five máa fi ṣe máa fi ẹsẹ fún mi two five máa fi ṣe fún èmi à ń èmi àti ẹ̀ńjà òun máa drive lọ kẹ máa bá kẹ gbá mọ́tò ẹ̀ pé láti bàtà sílẹ̀ ti ṣẹ̀dá abẹ̀rẹ̀ jà tó bá jẹ́ fàkọ̀tì tó bá tún padà ní ìrìn kìtì kò ṣe yá mi lọ. ó máa jẹ móró. móró gidi. ó máa jẹ móró gidi. ó ní bó ṣe ń pọ́nìṣì àwọn ọmọ olórí burúkú irú ìyàbọ̀ tó yẹ báyìí kó lọ jẹ́ girlfriend mi màá hmm. bá yí ẹ̀jẹ̀ ni báyìí yẹn lọ jẹ́ bá mo fi ọlọ́run búra tí èmi bá dà pọ̀pọ̀ ó máa máa ṣe nǹkan oṣù lójoojúmọ́. torí ọmọ kan mọ lòbí kò fi ṣe wà. tóbìnrin bá lè ti ṣe nǹkan oṣù lójoojúmọ́ bó gbàdúrà kò ní gbà mọ́ bó ah. ṣoògùn kò ní jẹ́ mọ́ ó máa gbẹkú ni ṣùgbọ́n ń bọ́ sọ ọ́ kẹ́kẹ́ àwọn olórí náà ọkùnrin ń kó lójú olóró sí. Tọ́mọ ẹnìkan burú tọ́mọ burúkú lára yẹn pé kó fi bá yẹ ọkùnrin jẹ́ kéèfó pàjẹ́ yọkọ̀ pẹ́rẹ́ lára wọn. Gbógun mi ẹ̀yẹ́ ká kú òròrí ẹ̀jà rẹ̀ jẹ́ kéèyàn mi wọ̀. ẹ ṣe ń sà. tẹ̀bí tààrà tòjú ló mọ̀ ọ́ tún sí yá o. ẹ wá gbé tó kan ọ̀tọ̀ tó fà kíkì o. tẹ̀bí tààrà tòjú ló tún sí yá o. ẹ ló mà. yíyọ kí. yíyọ kẹ káwọn mọ. ẹ mo mọ̀ mọ̀ kì í ṣe pé mo mọ̀ mọ̀ dìlé yín bọ̀ tó dàbí pé nìyí ọwọ́ ìdílé ilẹ̀ ọwọ́ ẹ wà lọ́wọ́ ọ̀nù díẹ̀ torí mo ti rí pé ni second person tó pè lẹ́yìn grandma ẹ̀yin ni second person tó pè but later làwọn kọ́ mi náà tún wá wọlé tún wọlé lé lórí. I know, I know. Yes, ma. Ẹ tó wà lọ́wọ́ mi ó sọ fún mi, so I know ẹ ṣe gan-an. Yes, ma. ló pọ̀ orí ló kú ọmọ wa fa. Mm-hmm. Mm-hmm. so náà ni ọmọ ṣe bó bá ti gbà náà ni ẹ ṣe gbọngàn bless you kí àdùkẹ́ olóhùn lọ ẹyin fúnjọ owó ìbàdàn ọkàn làwọn èmi nìyẹn èmi nìyẹn wọ́n máa ń blush yìí èmi nìyẹn o wọ́n máa ń blush gẹ́. ọmọ sí ọmọ sí ẹ̀ka wọ̀ wá. mo kẹ́yìn náà yes ma ṣe gangan blessing mo kí gbogbo behind the camera àtàwọn tó ti pè alóde everybody grandma grandpa àtàwọn ń kó àwọn bàbá wa mo ti tí àwọn èèyàn bá máa tọ́ máa ń rò pé èèyàn ń pẹ́ lórí fóònù kò sí kéèyàn máa ṣe illustration that honestly kò sí because ikú ọmọ yẹn ah ṣẹ́rí tẹ́ bá ti ń sọ nǹkan mi nǹkan mi àti jáde sí lọ́kàn jáde sí honestly tẹ́ bá ti ń ṣe sọyẹsọ nǹkan mi ẹ tún rí àwọn example tó ti ṣẹlẹ̀ ní ìlú káàkiri tẹ́ ti lọ àbí news tẹ́ ti gbọ́ tó yẹ yín yes ma so wọn máa ń jẹ́ kó dà bẹ́ẹ̀ pé à ń pẹ́ lórí fóònù so hmm. káwọn ọmọ mi wà kọ́ máa bínú bó ṣe gbà nìyẹn yes ma bẹ́ẹ̀ ni tẹwárí nǹkan tẹ gbé wa a ti sọ eléyìí ní àná hmm. Kàrímọ́ tí kàrí adẹ ti sọ̀rọ̀ Kàrímọ́ náà ipe tí kàrí lu tó bá ní nǹkan láti sọ tí ò bá lè sọ nísìn it's okay because àti ìbẹ̀rẹ̀ court court sì máa bẹ̀rẹ̀ tí court bá bẹ̀rẹ̀ it's like kéèyàn wà ní corona kí àwọn tí wọ́n béèrè ẹjọ́ lọ́wọ́ wọn kó má sòótọ́ kí lọ́ọ́yà tiwa kó má pariwo it's not it doesn't work that way. bẹ́ẹ̀ni ma ó dìgbà tó bá dé court kí lọ́ọ̀yà wa kó tó máa sọ pé no objection objection hmm. oyè yín. bẹ́ẹ̀ni ma bẹ́ẹ̀ni. tó wò lè máa pariwo so àti ìdè àti ìdè court. court bẹ́ẹ̀ni preparation starter lélẹ́yìí. Hmm. starter tá a bá dé court gbogbo àwọn tó bá yẹ kó pè kan wá jẹ kó wá jẹ ṣe witness. wọ́n máa pè pátápátá. Ah, ṣé ẹ̀rọ bí lọ́ọ̀yà ṣáà ń sá. sanṣitu sanṣitu. kékeré nínú ayé náà àṣẹ fún wọn ṣe kékeré wọn wọn ṣe lọ́ọ̀yà jẹ̀kúrẹ́dì sílápẹ̀ wọn wọn dẹ̀ pé wọn bá wà bí amọ wọn ò ní fẹ́ẹ̀tì tí wọn bá ṣe sọ tí àsìkò yẹn bá tó ṣe rí kí lorúkọ ẹ àdúrà àti ẹ̀gbọ́n ẹ̀ kí lorúkọ ẹ̀gbọ́n ẹ̀ blessing blessing gbogbo wọn náà máa pè é gbogbo wọn pátá ni mo sọ mo lórúkọ àwọn ọmọ yẹn òrò wọn tẹ bá rí i pé mo ti sọ tẹ́lẹ̀ orúkọ blessing òrò orúkọ àdúrà kòró lórí hmm. ikú hmm. ìbọn wọn tásìkò bá tó gbogbo wọn máa pè é rí wọn gbogbo wọn pátá náà máa pè wá sí court láti wá sọ nǹkan tó ń gbọ́ nǹkan tó ń rí hmm. nǹkan tó ń tó ń smell gan wọn á pè wọn so ẹ jẹ́ ká fara balẹ̀ ẹ má jẹ́ ká kánjú kọ́lá tó bá kánjú lábẹ́ gbóná yóò bo lẹ́nu á bo lẹ́nu bẹ́ẹ̀ni. ọrùn tún relé. so ẹ jẹ́ ká ní sùúrù ẹ jẹ́ ká ní sùúrù gbogbo ẹ̀ ló máa níyanjú. lágbọ́rọ̀ lọ́wọ́ wa sùúrù tá a ti ní láti dọ́ iná la máa ní. bẹ́ẹ̀ni wa ìrẹ̀lẹ̀ wa kò ní sú wa. àmín àwọn tá a ti ń bọ̀ láti wọ́n yí díẹ̀ a kò lè wá rẹ̀ wá nísìn. Hmm. bẹ́ẹ̀ni. ẹ ṣe understand. ṣe rí nípa ti Nigerian government ẹ hmm. nípa ti Nigerian government ṣé mo àwọn tó wà lamẹ́ríkà bóyá wọ́n lè witness sí there is this àwọn ẹ̀yin náà lè gbọ́ because oníròyìn nìyí journalist nìyí I think it's I think it's two years ago two thousand and twenty two sí twenty four la wà yìí. bẹ́ẹ̀ni ma. àwọn ọmọ ọmọ ọmọ ìyá méjì ọkùnrin ibo ni wọn tó wà lẹ́kọ̀ọ́. tí hmm. wọ́n lọ tí wọ́n lọ ṣe ẹmu ìfẹ́ sọ àwọn tó máa ní káwọn kéékèèké kó máa ya ara wọn. Hmm. wọ́n ṣà bọ́ bọ́ọ̀yì sọ̀rọ̀ wọ́n bá bọ́ọ̀yì sọ̀rọ̀ wọ́n bá sọ̀rọ̀ títí wọ́n fi gba píkṣọ̀ rẹ̀. Mm. so ìyẹn wá sẹ́ndí píkọ̀ rẹ̀ sí ọmọ seventeen ní amẹ́ríkà ni o àwọn tó hmm. bá máa wà lamẹ́ríkà tó bá rántí wọ́n lè gbọ́ because ó wà lórí gbogbo news tó yẹ yín so èmi dẹ̀ ká lórí news so wọ́n wá mú ọmọ yẹn wọ́n ṣáà wọ́n pàṣọ ẹ̀ pàṣọ ẹ̀ tọmọ yẹn fi sẹ́ndì ìhòòhò ẹ̀ sí bó mm. ṣe wá sẹ́ndì ìhòòhò ẹ̀ sáwọn ọmọ tìyá ti bàbá ni o bàbá ti ẹ̀tẹ̀gbọ́tàbúrò làwọn ọmọ yìí ọkùnrin ni mm. wọ́n o tó mm. yín ọmọ ọmọ ọmọ ọmọ yìí I think obìnrin àbọ̀kùnrin I can't remember the the person was seventeen years ní America bẹ́ẹ̀ yẹn hmm. so wọ́n wá ẹ̀tọ́ tí wọ́n á gba kíní yẹn wọ́n bá bẹ̀rẹ̀ sí ní threatening hmm. ipe the internet everything ẹ ipe àwọn dẹ̀ mọ school ẹ̀ ọmọ yẹn bá ó fún ọ ní three hundred thousand three hundred eh, dollars so ọmọ yẹn ní òun ò ní nǹkan kan ipe gbogbo nǹkan tóun ní yẹn wọ́n ṣà wọ́n ń chat ara wọn ọmọ yẹn ní gbogbo nǹkan tóun ní nìyẹn òun ò ní nǹkan wọ́n ṣà bẹ̀rẹ̀ sí ní threatening ọmọ yẹn ọmọ yẹn wá ní ìgbà tó wá ní tí ò bá ti kówó yẹn wá ipe àwọn ọmọ yẹn bá ní wẹ̀ẹ́ òun sọ́ọ̀rì ní bó ṣe ń jáde yẹn bọ́mọ yẹn ṣe mú bọ́ nìyẹn tó parẹ́ mú hmm. bọ́ ló ní àwọn pẹ́rẹ́ǹsì ẹ̀gbọ́n tó ń fòlìdé ṣé wọ́n yí pé FBI ní Amẹ́ríkà wọ́n kọ̀ǹtàtì Nigerian government ní Lagos ẹ lọ Google wà ń bẹ̀ ṣé mo kọ́ àwọn wọ́n ti jẹ́lì wọ́n sì wọ́n ti gbé wọn wọ́n ní àwọn fẹ́ gbé àwọn ènìyàn wá sí Amẹ́ríkà láti wá jẹ́jọ́ wọ́n gbé wọn ẹjọ́ báwo náà ṣe ṣe hmm. ṣé àwọn olórí méjì ni ìmọ́lẹ̀ tó wá pa sílé àwọn ọlọ́pàá up to today àrí àrí àrí nǹkan kan so ìbọn nǹkan tẹ́mi mọ̀ ni pé ọlọ́pàá ṣiṣẹ́ ọlọ́pàá ò ṣiṣẹ́ tó bá tó àsìkò tó lọ́n bá máa ṣe gbé bó ṣe ń ṣe dé gbogbo ẹ̀ ló máa níyànjú hmm. gbogbo ẹ̀ pátá ló máa níyànjú so ẹ má jẹ́ ká ẹ má jẹ́ ká bẹ̀rù ẹ fi àwọn ọlọ́pàá ti nàìjíríà sílẹ̀ hmm. nǹkan tó ń mọ̀ jẹ náà ń jẹ tó bá hmm. dé ìyá tó há wọn lọ́rùn tí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní wúkú àbí ìdùn yọ lára wọn gbogbo wọn náà máa mọ nǹkan tó ṣe. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àwọn tó máa help wa ẹ jẹ́ ká máa gbàdúrà òun sọ ẹ jẹ́ ká máa gbogbo ká máa gbàdúrà lórí platform yìí pé ẹni gbogbo àbáàjẹ́ sàn ni o òbáàjẹ́ george ni o òbáàjẹ́ barrister ni o òbáàjẹ́ lọ́ọ̀yà ni o tí àsìkò yẹn bá tó ọlọ́ọ̀fra ẹni kó yàn ọlọ́run fúnra ẹni kókó sí wọn lẹ́nu so that wọ́n á lè dájọ́ re fún ìmọ̀lẹ̀ àwọn náà dẹ̀ ní rí relent bá a ṣe ní létí àní relent ṣe máa bí tó bọ̀. ẹ ṣe ma ẹ ṣe àdúgbò ma. kò lábà wọn kún fún oyè. bọ́ọ̀dì àǹtà látọkùn ètò. kò lábùkù kò lábà wọn kún fún oyè. bọ́ọ̀dì àǹtà yes ah, ma awa ni yẹn ma yes ma mo kí gbogbo lé o mo ṣe ma. o àti àdùfẹ́ yes ma ẹ ṣe o ẹ kó ètò Yes ma. nípa ọ̀rọ̀ tẹ́ gbé wá ń pa pé kàrímọ́ ní wọ́n fẹ́ jáde tán bá jáde fún ìyá mohbad and all that ṣe rí àti lọ́pọ̀ ọ̀gbà jíde babs inú mi dẹ̀ lọ fún gbogbo àwọn kan ti sọ̀rọ̀ especially grandma àti ìyálòde. bẹ́ẹ̀ni wọ́n ti sọ̀rọ̀ in fact wọ́n sọ̀rọ̀ yẹn débi pé ó dùn mọ́ mi gan ni hmm. because ṣẹ́rí nàìjíríà kì í ṣe pé ìlú yẹn ló bàjẹ́ bẹ́ẹ̀ni àwọn ìjọba wa ni ò dáa bẹ́ẹ̀ni àǹdí alóde ṣe sọ ṣẹ́rí gbogbo bí wọ́n ṣe ọ̀pírìtì eh, the kind of government tí ó wà ní eh, ìdálẹ̀ táwa diaspora táwa experience the same kind of government la ní ní nàìjíríà. Hmm but in Nigeria it is just in paper in writing ló wà hmm. there is no one practicalize it hmm. for instance federal system of government ló wà ní America federal system of government ni ló wà ní Nigeria. Nigeria but it's just yeah, in writing wọ́n kàn fi síbẹ̀ bí ìgbà tọmọ iléèwé lọ study ni tó kàn ní hmm. knowledge tí ò put nǹkan tó ní into action. into practice. Hmm. hmm. into practice ayé yín á because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ how can a simple case tí ò yẹ kó gbàgbára kó máa drag láti kẹ́ máa drag láti ẹjọ́ yìí àwọn tó wà níbi ọ̀rọ̀ ẹ̀ ń wò wọ́n níran wọ́n wọ́n ẹ̀wọ̀n tó jẹ́ lórí wọn bí báyìí tẹ́ bá mú a how many cases how many trial ló ti ń lọ just within two months ẹ wo àtẹ̀jẹ̀ tó tún make lé lórí hmm. not because of but because of ìgbà ní àwọn ọ̀rọ̀ tó ń sọ ó ń bí àwọn èèyàn nú. bẹ́ẹ̀ni. now ẹ̀yin tẹ́ wá wà nídìí ọ̀rọ̀ tọ́rọ̀ ṣojú ẹ̀ wọ́n wá láti máa bẹ̀ yín pé kẹ́ jáde tí ọ̀tá lè sọ pé alófin where is that done. Hmm àwọn ìjọba tó sọ pé àwọn lọ sí eh, wọn lọ sílé wọn kó gbá wọn káwo ẹjọ́ tó bá jẹ́ pé ìjọba wa a dúró gẹ́gẹ́ bí ìjọba tó dáa ni bí òun ṣe pé ìjẹkújẹ ó ti bà wá jẹ́ corruption as ó ti ó ti ó ti pervade ara ẹ̀ ó ti jẹ ó ti ó ti jẹ wá to the root nílùú yẹn that our system our government they are not ready for to take any action whatsoever tí lè bá tí nǹkan bá ṣẹlẹ̀ níbí báyìí even àwọn tó jẹ́ pé wọn ò sí níbi sí nìyẹn tó wà ní fárèwé tó kàn ní sáìtì pé nǹkan yìí ló ń ṣẹlẹ̀ hmm. ẹ mọ tó máa ṣẹlẹ̀ kí àwọn ìjọba tó pè wọ́n kí ọlọ́pàá tó sọ pé ẹ̀yin tẹ́ bá mọ̀ wá sọ̀rọ̀ wọ́n á dẹ̀ lọ fara wọn kalẹ̀ hmm. pé mo ní nǹkan tí mo fẹ́ sọ to help this case. Mm àwọn ìjọba àwọn ọlọ́pàá dẹ̀ mọ the judiciary the executive arm wọ́n mọ bó ṣe máa ṣe tó máa fi protect identity onítọ̀hún tó bá pẹ́ ní tí ò fẹ́ kó gbé ojú òun jáde ni wọ́n mọ bó ṣe máa ṣe tó bá bẹ̀rẹ̀ pé ẹni tó jẹ́ pé wọ́n fẹ́ máa invite wá fún court as a witness ni wọ́n mọ bó ṣe máa ṣe. now gbogbo nǹkan tó ń sọ yìí tí ò gbàgbára tẹni kò sí kámẹ́rà tó ń discover kámẹ́rà ok káti wá sọ pé jidimabs kí ayé tó dìda yìí hmm. nínú nílùú òyìnbó kó tó di pé technology dé level tó dé yìí tí criminal issue bá arise kí ni wọ́n ṣe ń solve ẹ̀ ńgbà tí technology ò tí ì dé level tó dé yìí tí ò sí cctv camera ṣe máa ń resolve case àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni mà. àwọn tó bá ṣẹ̀ kí wọ́n ṣe lórí wọn mú. Hmm. ó dẹ́ pé bọ́ bá ṣẹ̀ ní nàìjíríà gan nàìjíríà interpol eh, other country pé kó bá wọn fọwọ́sowọ́pọ̀ intelligence àṣẹlẹ̀ hmm. ká tó wá sọ ní ayé tí technology ti tó ti tó tó in fact tó yẹ pé tẹ bá wà gan mi mọ technology gan ó lè rí ìdìbò gbónú ara yín látòrí dé sálẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àwọn sọ ẹ wá sọ ìwọ yìí Karimo jáde ẹ kọ́ fa i mean that's all trash ṣẹ́wọ̀ i heard to be kéèyàn máa lo vulgar language lórí pé kínní. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọ̀rọ̀ yìí is no is is over irritating gan. very very irritating mama. ìwọ Fọláṣadé ó jáde kó tó lọ sí last corona inquest ó ní ẹ wọ́n bí ẹ lè rè pé ẹ olóore jẹ́ òun sọ sí mọ́ òun oh, oh, oh, dòjì question òní ẹ eh, ẹ eh, sọmọ ìpẹ́ orí kíní ló wà ẹ eh, àwọn family dẹ̀ ń gbọ́ ẹ ẹ tó máa lọ sí corona inquest ló máa tó mọ nǹkan tó fẹ́ sọ where is that done. ìgbà tó bá tó dé corona inquest. ìwọ blessing tó ìwọ blessing tí o sọ pé o yẹ tó pe bàbá ẹ pé báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀. Hmm. kí ni bàbá èyí tó tiẹ̀ surprise mi ni that that particular one ọlọ́mọ aṣọ ọmọ ìyá wa lọ́mọ ìyá wòsà ṣé tó bá pé ìyá Mohbad àti bàbá Mohbad tó ń bá dàgbà tó ń bá lọ síbi tágbà rẹ̀ ṣé blessing ò lè ṣèjà fáwọn àbúrò ẹni. Ah. àwọn òró débẹ̀. sẹ́rí àdùnfẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé tó ń kàn lára ẹni ṣì ju blessing. á lè rí bẹ́ẹ̀ bí kọ́sọ́bìnrin ní abiyamọ ní ṣèbó ti ń bímọ. wọ́n wá pè é wọ́n sọ̀rọ̀ bántabánta fún ẹ ah! ayé bọ̀bọ̀ ọlọ́run ò ní fi tí ò dáa kò ní fi dán gbogbo wa wò lórúkọ Jésù wọn ò ní sínú ọmọjọ́ wa ṣé ẹ gbọ́ mi. bá a mi mà mo ń gbọ́ yín mà. now ìwọ blessing kó tiẹ̀ tó di pé o sọ fún ìyá ẹ kó tó pe ìyá ẹ bí bàbá ẹ kẹ tó sọ fún wọn ìwọ kò tí kò tí ṣòfò akadébẹ̀ kọ́ ní kí ló dé kó ló máa tákọ́ sí bíbá yìí bó ṣe pọ́ máa lọ ṣáta àwọn èèyàn ní pé ẹgbà mí ẹgbà mí ẹgbà mí mi ò gbọ́rú eléyìí rí mi ò mi ìrẹ́ni tí máa fi sọ fáwọn òbí mi ó wá lọ pé bàbá ẹ pé nǹkan báyìí ṣẹlẹ̀ ìwọ wá jókòó bàbá Mohbad nìkan wá dá lọ síbẹ̀ ìwọ ìyá Mohbad tó ẹ pè tẹ sọ pé ara ọmọ òòyà tẹ tó tó sọ pé kó padà ẹ wá ń dípò bàbá ẹ sọ̀tún ẹ ń dípò ẹ sósì hmm. ìwọ Fọláṣadé tó sọ pé ẹ̀gbọ́n ẹ nìyá Mohbad tí wọn náà dẹ̀ já bíámọ́ ẹ wá dá jókòó ah! Ọlọ́run o mi èmi ò ríru eléyìí rí o hmm. àwọn ọlọ́pàá tó wà nídìí kéèsì ẹ̀dẹ̀ jákẹ́ ẹ̀dẹ̀ ń wò ẹ̀ṣẹ̀ kankan. Hmm. Jídé Babs èmi ṣáájú ẹjẹ́ kí n sọ òótọ́ ọ̀rọ̀ kan fún yín ibi tí ọ̀rọ̀ ń lọ báyìí ni pé they have ọ̀rọ̀ pé tí corona inquest bá fẹ́ máa ṣe tí ẹ̀kọ́ máa ṣe kì í ṣe pé petition mọ́ they have to sue them to the court gbogbo àwọn tó wà involved tó bá sùn wọn tó bá sọ pé kí ló ṣẹlẹ̀ then let your lawyer narrate what happened pé òkè nǹkan báyìí nǹkan báyìí ni it's ó ti ń drag for over one year and these people they are working freely in the street of Lagos àwọn ọlọ́pàá tó jẹ́ pé ẹ lọ síbẹ̀ àwọn tó bá tiẹ̀ parọ́ pé kò sí CCTV bẹ́ẹ̀ ṣebí tíjọba wa tó bá jẹ́ pé ẹ̀ kí ìbọn ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe fún gbogbo àwọn tó ń ṣiṣẹ́ as a federal government táwọn ọlọ́pàá bá ní body camera. àtúnyí hmm. máa pariwo pé kínní gbogbo nǹkan tá à ń wá yìí wọ́n á ti tú jáde bẹ́ẹ̀ ni mo. irú kan má sí mẹ́gbà tí yẹn ṣẹlẹ̀ but the moment tí wọ́n pè wọ́n tí wọ́n àlá tí wọ́n pè nǹkan báyìí ni tó débẹ̀ tó lọ sí ilé bẹ̀ẹ́ tí nígbà tí nǹkan máa ṣẹlẹ̀ báyìí irú nǹkan tí ò lákùn lọ ṣẹ́rí bí àwọn kan bá ṣe wà ní sìn níbi tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ làwọn kan ti máa wọ́n ti máa deploy àwọn kan lọ sílé bẹ́ẹ̀ni làwọn kan ti máa wà lórí íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ni tó dẹ̀ jẹ́ wípé kì í ṣe pé gbogbo structure yẹn náà là ní gbogbo bó yẹn ní Nàìjíríà we have it but corruption oti oti oti is just I, I don't know it's rooted in our system. Hmm. tẹ̀lé wá dákẹ́tẹ̀ fọwọ́ lẹ́rú. Hmm. gbogbo àti ìyá Mohbad o àti blessing because why because one obstructing justice in the sense that wọ́n mọ tó ṣẹlẹ̀ wọ́n ò sọ wọ́n conspire. Hmm. because I don't whatever is going to be your reason tẹ́ bá lọ tẹ́ bá dé bẹ̀ you you have something to say and this is why tẹ́gùn fi ń bà yín wọ́n á sọ pé òkè tó bá jẹ́ pé ìyẹn ni protection táwọn máa fún yín ni bẹ́ẹ̀ni ẹ̀yin wá dákẹ́ àwọn tí òun ṣe tí Mohbad ò tara wọn jáde wọ́n wá ń jà wọ́n wá ń jà takuntakun hmm. pẹ̀lú hmm. owó hmm. àtúntò ẹ ti sọ̀rọ̀ nígbà níbẹ̀rẹ̀ program yìí lóríṣiríṣi pé ṣé owó tẹ́lọ̀ yìí kò jọ pọ̀ fẹ́ fi ṣe nǹkan àtàtà tó ti expect ẹ̀ pé mo contribute mo contribute mi ẹ̀dẹ̀ wa fọwọ́ lẹ́rún ẹ̀dẹ̀ wa ń dà wá rí boribo tí wọ́n bá jáde lẹ́yìn èyí Karimo yẹn tó bá ti jáde tó bá lọ síbì kan èébú ló máa lọ bún bẹ́ẹ̀ wọ́n ṣì wọ́n ṣì tó bá gbé bí ìjọba tó sáwùdù ni ó yẹ kó kọ lẹ́tà síjọba kínní ni pé we want one of you one of your citizens nǹkan báyìí ló ṣẹlẹ̀ hmm. we need our help and fúnra rẹ̀ ló sọ pé tó máa nídìí òun òun rẹ́dì láti. òun rẹ́dì láti sọ bẹ́ẹ̀ ni. but we are just waiting and looking. Eh, ṣé àwọn yorùbá la máa sọ pé àwọn lẹ́gùn ti mú yìí because their hands are tied. bẹ́ẹ̀ni ma. kí wọn láwọn kí kí làwọn ní ìjọba fún the legislator are there the judiciary are there the executive arm are there kí ni separation of power wà fún kí ni rule of law wà fún there is anarchy in the land. Hmm. kò nígbà táwọn èèyàn bá gbógun tira wọn kò nígbà tí ọlọ́run oníjà orógun tí wàhálà bá ṣẹlẹ̀ ká tó mọ̀ pé there is lawlessness. Hmm. what is going on is lawlessness márùn kan jáde another eh, kíní kan mò ń wò lórí platform lórí YouTube lánàá ìyẹn náà ẹ mọ tí ìyẹn tó pé tiẹ̀ ó ní renew justice for Mohbad hmm. ó wá tún wá lọ bẹ̀rẹ̀ in-depth analysis ni ó tún wá lọ bẹ̀rẹ̀ láti ìgbà tí àwọn NDLEA lọ ó wá ń ṣàlàyé wípé kí ni àwọn NDLEA ń wò ó fi ojú àwọn méjì kan hàn onítàn wà áfítà Mohbad ó ní tìtorí Mohbad tìtorí Wùnmí ni wọ́n fi gbé Mohbad ò sí ń gbé same ìgbà tí Mohbad débẹ̀ wọ́n ṣe pé kínní ó ní wọ́n tó fi ń gbé Mohbad lọ Wùmí tó ní Mohbad ń jà nítorí ẹ̀ ó dẹ̀ ń wò ó níran hmm. ó ní ká tún wọ mọ́tò kan ṣó àwọn bọ́ọ̀sì yẹn ìkan bọ́ọ̀sì bíi van by white ní ìkan small car ó ní wọ́n wá fẹ́ ṣe exchange bọ̀bọ̀ kan náà tún ní irun bíi funfun bíi ti Mohbad ó ní wọ́n hmm. whisk Mohbad from that bus to a small car Mohbad ń bá àwọn jà pé kọ́ má tí òun mọ́bẹ̀ hmm. ìwọ Wùmí tí ó dẹ̀ ń jà fún tó sọ pé ohun tó pé kínní she did not do anything bọ́bọ́ ìwọ wọn sọ pé òkè ẹ̀yẹ́ díẹ̀lì this is the root káàbù láti ibi tí kìíní ti bẹ̀rẹ̀ tó ti ń búlì ọmọ tó wà after his life kí ni nǹkan tẹ ṣe have you arrested this guy ó fojú wọn hàn gédégbégédégbé báyìí. Hmm. and all these things are there kí ni evidence tẹ tún wá hmm. àní kí kámẹ́rà má tiẹ̀ sí bẹ́ẹ̀ hmm. ṣé bí ara àwọn èèyàn tẹ̀lé pé àwọn ará àdúgbò yẹn kì í ṣe wípé wọn ò lè testify it's because the kind of country that bára wa irú ìjọba ta ní because etí wọn di sí òtítọ́. òtítọ́ o. wọn orí etí wọn di wọn ò dẹ̀ ní conscience tó ń guide wọn tó bá ní ni the lot of people tó fẹ́ jáde pé káwọn wá help case Mohbad but tó bá jáde kí ló fẹ́ become of them their hmm. safety their life their family that's what they are, they are, they are running from. Hmm. but how long la fẹ́ fi la fẹ́ máa sáré pamọ́. bẹ́ẹ̀ni how long. ẹ má àbáyé ah, àìdíyà gbogbo ìranù tí wúkà ni wọ́n máa sọ if they have anything they should go and speak to the legal team gbogbo ìgbọ́n ṣe yẹn mo ti sọ right from the word go pe don call her if she wants to come let her come. bẹ́ẹ̀ni now he is seeking ovation now òun náà ti gàba lórí platform mi sọ tó bá ti sọ̀rọ̀ ìbú ló máa mú wọn bú òun fàkà mọ́ wọn tàbí ṣé la fẹ́ gbọ́ ok the only one tẹ́mi fẹ́ mú nínú tiẹ̀ tóun sọ ni pé kí mú mú mi jáde tóun bá break railing sínú ilé okay báwo ló ṣe mọ̀ pé wọ́n break ẹ̀ that one aspect àti lè mú then ìwọ blessing tó sọ pé ẹ̀gbọ́n Mohbad oní ìwọ ló sọ pé wọ́n pa Mohbad kí ló ṣe mọ̀ hmm. ìgbà pọ̀ mọ̀ kí ló ṣe ta ló bá sọ̀rọ̀ ìwọ ìṣọ́kàṣadé tó sọ pé ṣé àǹtí ọ̀bẹ́jẹ̀ ni those key three people aside from àwọn tó wà there they have to carry them àti ya Mohbad tó ní wọ́n rẹ́jẹ̀ blood what are we talking about à ń sọ̀rọ̀ pa ikú ìwọ́dẹ̀ àsọpọ̀ wọ́n rẹ́jẹ̀ Hmm. Hmm. Then what are you still doing? What are you waiting for? Ṣé ó yẹ kó fi ìwé pe àwọn yẹn? Káwọn yẹn tó lọ síwájú pé àwọn ah, oníkan tí mo fẹ́ sọ. Hmm. Tó bá jẹ́ àwọn ló ṣẹlẹ̀ sí, ṣé wọ́n fẹ́ dúró? Tó bá yẹ àwọn ló ṣẹlẹ̀ sí tí Mohbad bá wà níbẹ̀, ṣé Mohbad máa gbẹ́nu rọ̀? Irú ìlú wo la wà yìí? Quite unfortunate, Jide Babs. Mama. It is bí Ọlọ́run ṣe máa ṣe justice yìí, nobody knows. Bẹ́ẹ̀ni. Ọ̀tá wọ̀ pé and if care is not taken tí kí ọba tí ìjọba yìí ọba wa kíá fún hmm. nǹkan tó ń roko ẹ agbára wọn nìkan. nígbè bẹ́ẹ̀ ni ẹ ṣe mà ẹ ṣe gan mọ́ mi. ẹ wá gbé tó kan tó tó kíkì o. tẹ̀bí tara tójú ló mọ̀ ó tún síyá o. ẹ wá gbé tó kan tó tó kíkì o. ètò alálùbáríkà àti oníkejì o. síwájú. awa ni ẹ wà. yes ma. yes ma. ẹ ṣeun ma mọ́mi wa mò ń bẹ́ ń bí. ẹ kú ètò ẹ kú ètò. yes ma. mo ní kí mi náà sáré dá sí mi. ẹ sáré bá wa dá sí ma. ẹ rí ohun tèmi convention hello ma. hello ma. hello. yes mo ń gbọ́ yín báyìí. ṣé ń gbọ́ mi. a ń gbọ́ yín báyìí ma. ní èmi kí ni ìyá náà ló ń bí yẹra fún ta ni ma line yẹn break màmí mọ bí ẹ lè bá wa get ibi tó bá wà òkè díẹ̀. ó yẹra fún ìyá mohbad. ok ìyá bàbá mohbad. ok ok ok ma. ìyá bàbá mohbad. ìyá bàbá mohbad kọ́ yẹra fún ya mohbad. yes yes, yes because èṣù lóbìnrin yẹn èṣù hmm. ni èṣù ni kí ló ń hmm. wò láti kọ̀ọ̀kan gbogbo ẹ̀rẹ̀ ìgbà àti kí ni ìdí kọ́kọ́ bẹ̀rẹ̀ kí ló ń wò ń gbà yẹn hmm. kí ló ń wò tó darapọ̀ báwọn kí ni ọmọ bíbí nù ọmọ bíbí bíi ẹni pé ó ń yọ ọmọ ẹ̀ fúnra rẹ̀ pàápàá ṣé àfáwọn òbí kan wà tó máa ń jẹ́lọ́sì àwọn ọmọ náà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àwọn òbí kan wà bẹ́ẹ̀ o. bẹ́ẹ̀ni mà. àwọn òbí kan wà tó máa ń jẹ́lọ́sì ọmọ o àwọn kan wà bẹ́ẹ̀ o. Hmm. so kí n má rule out o hmm. ó jẹ́lọ́sì ọmọ bíbí inú ẹ̀ òun ló ṣekú darapọ̀ máwọn aṣekún ṣèkà omi kí bàbá mọ̀dá kó sá fún complain tó bá ní nǹkan tó bá dẹ̀ ní nǹkan tó fẹ́ sọ tó mọ̀ pé òun tó lè fò lọ sí ìṣòwò legal team sọ̀rọ̀ gbogbo ẹni information tó bá ní gbogbo nǹkan tí àdúrà sọ fún kó sọ fún hmm. tí àdúrà bá ṣe ń pẹ̀pẹ́ pẹ̀lú àwọn ohun mi kó yìí máa pẹ̀pẹ́ pẹ̀lú àwọn torí mò ń gbọ́ sí ohun mi sọ pé Tóyìn ń bọ̀ wá bá òun Tóyìn padà ya Mohbad ń bọ̀ wá bá òun padà kò dẹ̀ lè wọ́ọ̀kì <laughs> so ìyẹn mo ṣe ní kí bàbá Mohbad kó sá fún completely completely ni ó ní mission ó ní mission hmm. ó ní mission admiration so mi ò ní sọ jù bẹ́ẹ̀ yẹn ẹ ṣe mọ ẹ ṣe gan wa ẹ ṣe gan wa ẹ ṣe àdúpẹ́ mọ. ọ̀tọ̀ tó tójú ló mọ̀ ó tún sí ya o. ẹ wá gbé tó kan ọ̀tọ̀ tó fa kíkì o. ètò alálùbáríkà àti oníkejì. ẹ lọ ẹ ká sọ mọ. ẹ ká sọ mọ ẹlẹ yes ma ẹ káàbọ̀ sórí ètò wa. ẹ káàbọ̀ ma wọn ni mú kí gbogbo ilé ẹkújọ mẹ́ta o. gbogbo ilé kí mà. sẹ́rí máa ń lísìn lẹ́nujọ́ mẹ́ta yìí. Hmm. tí mi sọ nǹkan kan but lónìí yìí sẹ́rí iṣu tẹ́ gbé wá yìí. bẹ́ẹ̀ ni mà. i'm so happy for it. yes ma. sẹ́rí gbogbo àwọn tó ti ń sọ̀rọ̀ látẹ̀ẹ̀kan. Hmm. pátá àti gbógun ni o àti ẹnjìníà bẹ́ẹ̀ni. àti ìyálóde ní Great Britain bẹ́ẹ̀ni àti grandma hmm. àti mama, tó sọ̀rọ̀ tán sìn. yes ma. ọ̀rọ̀ ni kúrò lẹ́nu wọn. àmín àmín. sẹ́rí HQ wọ́n ní àwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ọ̀rọ̀ sọ tó dẹ̀ mọ́ gbé kalẹ̀. Hmm. yes ma. ní àjọjọ́ tó ti lọ sí ẹ̀ ń bọ̀ náà sọ pé wọ́n ń lọ ní kòdú yìí. corona inquest. corona inquest sí àtọjọ́ ló ti lọ báyìí tí mo ti rí nítorí mo wo láìfù ńjọ́ yẹn mo rí bí bàbá nígbà tó ń sọ pé ṣe ni bàbá dì mọ́ wọ́n wé mọ́ra wọn mo hmm. wo láìpẹ́ pé irọ́ pátápátá ni. irọ́ ni. bàbá ò wí bàbá ò fún ní ṣáǹsì rárá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ṣé rí i kí bàbá bó ṣe sọ látẹ̀kùn ẹ sọ fún bàbá gidi gan-an ṣe rí ẹni bá ti bí ọ̀tá ṣe wá tí ò bá rí wa mú àpọ̀rẹ́ wọlé o. bẹ́ẹ̀ni hmm, ṣe rí ìyá Mohbad hmm. ikú pátápátá ni o kí bàbá yẹn bá lè wẹ́kọ̀mù ẹ̀ ikú ni bàbá yẹn wẹ́kọ̀mù. Hmm. ṣé ẹ mọ̀ pé ẹyin òkú là ń jà tààrà bẹ́ẹ̀ni bá wẹ́kọ̀mù ìyá yẹn <laughs> apá ṣe rí wọ́n ní plan ni o wọ́n ní plan ṣe rí ijọ́ tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ gbàm mo ti sọ fún àwọn tó close wọn mi mo ní ìyá Mohbad mo ní ìyá Mohbad ò lè jà ọwọ́ ẹ̀ tight Darosha àbúrò ẹ̀ hmm. ọmọ ẹ̀ àdúrà tí ìyá Mohbad bá sọ̀rọ̀ mo lá lùsì ara lùsì àwọn ọmọ méjèèjì wọn hmm. Hmm. mo ní kì í ṣe pé ìyá Mohbad yọ̀dẹ̀ ó ní bó ṣe ti kún ọwọ́ ẹ̀ sínú páńpẹ́ láti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ṣe aráàbúrò ẹ̀ tó ń jẹ́ Ṣadé yẹn anọ́dà ikú náà nìyẹn náà torí hmm. interview tí mọ́mì yẹn sọ lẹ́ẹ̀kan mo fetí mi gbọ́ nígbà tán débi pé ṣèbẹ́yìn náà sọ pé ẹrẹ́jẹ̀ ó lóun ò tí ì lè sọ̀rọ̀ kí ni ò tí ì lè sọ̀rọ̀ sùn kí hmm. nǹkan tó ṣe rẹ́kọ̀dù ẹ̀ tí gbogbo ayé ń gbọ́ èmi ni lórí fóònù mi mo kíkù ẹ̀ hmm. ó wá sọ pé ìwọ ò tí ì lè sọ̀rọ̀ ń sìn ọ̀rọ̀ wo ló dẹ̀ tó fẹ́ sọ. ó wá sọ pé kí Kàrímọ́ gbà ẹ́ sọ́dọ̀ kí Bukky Jesse gbà ẹ sọ́dọ̀ ìwọ máa bá wọn wá ìwọ ti wà pẹ̀lú wọn gbogbo wọn irọ́ náà ń pa o hmm. irọ́ pátápátá náà ń pa ìyá Mohbad mọ òtítọ́ ọ̀rọ̀ yẹn Blessing mọ òtítọ́ ọ̀rọ̀ pé àdúrà àti ìdàrọ́sà hmm. wọ́n máa lọ sọ́rọ̀ yìí. tó ẹ torí Ọlọ́run ẹ bá mi sọ fún Aláàjì kó bá bàbá sọ̀rọ̀ níbi tí bàbá ti ń gbọ́. Hmm mo mọ̀ pé bàbá yẹn ọlọ́gbọ́n ni ọba tó dẹ̀ sin bàbá yẹn dé ibi tí ọ̀rọ̀ yìí dé lónìí á túbọ̀ sìn wọ́n dé àwọn ajagun Àjàyí. àmín. wọ́n ja ogun Àjàyí. àmín. kí bàbá má gba ìyá Mohbad papà hmm. ikú pátápátá ni hmm. èmi ò ní sọ yẹn lọ. ẹ ṣeun ma a máa ṣe é ṣe fún yín o. àmín Ọlọ́run ẹ jọ mi ìgbúrò mi ìgbúrò bàbá kejì yín yìí. ayé bọ̀bọ̀ láti ìgbìjọ mẹ́ta. ayé mi ìgbúrò wọn. wọ́n wá ń sinmi ráńpẹ́ nìyí ṣé wọ́n wà òkè ṣá. kò sí problem màmá. àlàáfíà náà wà. gbogbo yín lè máa wà òkè o. àmì ọlọ́mọ. ó dà pé wọ́n wà nàìjíríà pẹ̀lú yín bẹ̀ yẹn gan. èmi ò sí nàìjíríà ń ah. sọ̀rọ̀ láti uk mo ti ah, sọ̀rọ̀. ah ok ok mo kò lo fóònù nàìjíríà mi sí mi. fóònù nàìjíríà ni mo rí ni nọ́mbà nàìjíríà mo rí ni. Eh, bẹ́ẹ̀ ni. yes ma <laughs> ẹ ṣe gan ma. yes ma ẹ ṣe gan ma. Orin àǹtà látọ̀ fún ẹ̀tọ́. Ọ̀tọ̀ ní tọ́lú, ọ̀tọ̀ ní tọ́lú. Ọ̀tọ̀ ní tọ́lú, ọ̀tọ̀ ní tọ́lú. Tọ́lú tọ́lú. Kò ṣe bóyá tó sí tọ́lú. Tọ́lú tọ́lú. Kò ṣe bóyá tó sí tọ́lú. Nínú ètò. Kẹ ti ń gbọ́ lórí afẹ́fẹ́. Nínú ètò. Kẹ ti ń gbọ́ lórí afẹ́fẹ́ ọba wọn. Ló balẹ̀ gùn dé sí kọ́ni yìí o. Ọba wọn. Ló balẹ̀ gùn dé sí mi yọ. Quadri. Hamzat ló ń já wa sí. Quadri. Hamzat ló ń já wa sí. Ó ṣe ń lọ. Nínú ilé la. Hello ma. Hello. Yes ma. Hello. Ẹ káàsán ẹ kú ètò. Àwa nìyẹn má bínú mọ́ mi o. Ah. ojú òpó dínì ojú òpó dínì tí bá ti ní pé mo fẹ́ bóyá wọ́n bọ́lẹ̀ ń bẹ́ lómi tún máa chance yín ni. ẹ má bínú wa abúlé no problem sir no problem. yes ma. àlàáfíà ló wà mà. àlàáfíà ló wà mà. yes ma. ẹ ẹ àjọrúkọ bí ẹni sẹsáàmù. àbẹ́ẹ̀ni o. ẹ káwọn ma. most of the things i first saw una laye lots of them ti sọ lots of them gba báyìí ká ti sọ̀rọ̀ gáyẹ̀ mi ní bọ́gà láti ẹ̀ ti fẹ́ pè wọlé mọ́ torí àkàbà repetition látọ̀ fún mama ṣe. Hmm. ṣẹ́rí màmá bùbá kò ní nǹkan kan tó máa sọ jáde. kò ní sí nǹkan tó máa sọ jáde. Hmm. the best náà ni bó ṣe ti sọ yẹn kí bàbá Mohbad kọ́ ra àgọ́ ìdí fún ọ̀fílẹ̀ tó bá fẹ́ join jọ́síkọ́ ọ̀ṣẹ̀ tiẹ̀ ṣé bó ti ń lọ sórí tiktok òun náà ti ń kọ́ ló ti ń rí lórí tiktok nígbà tí mo ti rí lẹ́ẹ̀kan so ó bọ́ síbẹ̀ ó ti tàbí mo ní tó ti ń kọrin tó ń rí tó jókòó síbẹ̀ majestic kò kó sọ̀rọ̀ pé òun wá sí ìgbà yìí sùn nítorí ọ̀rọ̀ ọmọ òun ó ti tó gẹ́ ọdún kan ti kọjá tí n bá sọ̀rọ̀ conscience ní wọ́ọ̀rì mi nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ọ̀ tí ò bá sì fẹ́ sọ̀rọ̀ rẹ kó ní mo fẹ́ sọ̀rọ̀ bọ̀ tí mo fẹ́ àbò tó bá sọ kò ń ṣe pé kí wọ́n lọ sí ti bu málaga irú ìyẹn bí wọ́n bí ìyẹn láti wà bó ṣe máa retí láti pé kó sọ̀rọ̀ àbí tí ò bá sọ lórí pẹpẹ lórí ẹ̀ kó lọ kó wá yọ̀mí sábì kó wá yàn kan àbí kó tẹ̀lé bá àwọn. legal team bàbá legal team bàbá ti dá. bẹ́ẹ̀ni wọ́n kú kó fi kó sọ gbogbo ẹ̀ fáwọn yẹn. bẹ́ẹ̀ni mo. sọ gbogbo ẹ̀ fáwọn yẹn kó dẹ̀ ní pé òun jọ tó tó ń bá máa wá sí corona òun ò máì láti sọ ọ̀gọ̀ tó ń láti dá àbò bo òun ṣé bí ìgbà táwọn lọ sọ wọn lọ sí police station wọn láwọn ò lè lo àyà wọn já kí ni mọ́tò gbé wọn lọ́lé. bẹ́ẹ̀ni. kó tún sọ kó tún ṣe bẹ́ẹ̀ wọ́n ti gbé wọn lọ ọdún gbogbo wọn ṣe sọ wọn ò ní sọ̀rọ̀ fún ti ìdíláìkì the best thing ló kà ó máa fún wọn ní audience lọ pàápàá honestly. ẹ ẹ ṣe bẹ́ẹ̀ ni à ń gbọ́ yín wà. ìyẹn náà kò jáde àwọn nǹkan tí kò yẹ ká gbọ́ ló wọ́n máa sọ. ọ̀tọ̀ ni wọn tàbí ọ̀tọ̀ ni wọn tó ń wí. Hmm. òun náà ti ń hmm. òun náà ti ń tó fi bẹ̀rù kó ṣiṣẹ́ mọ́ nítorí everyday ló ń bọ́ sórí pẹ́pẹ́ǹsì. <laughs> ọmọ wàásù ni ọmọ wàásù. that is not nice that is not nice at all. yes ma. so the best thing is kó ara kára sí wọn lè jẹ ká bá ká bá tiwa lọ. yes ma ọlọ́wà dé ní. àmín àmín ma. Eh, díje bàbíyè ṣe sọ pé the more tó ṣe ń pẹ́ sí the more làṣírí ṣe ń tú bàbá àṣírí yẹn ṣe ń tú náà kí làwọn idiot yẹn ń rí ṣe. that is it problem wa gangan náà ni ibi tí ibi tí nǹkan ta kókó sí nìyẹn pé àṣírí wọn ń tú sí wọn dẹ̀ ń wò wọ́n ràn wọ́n ń ṣe nǹkan kan. wọ́n lè ṣe nǹkan kan because wọ́n làjà máa ṣe sọ wọ́n ní àwọn big guns ní ẹ̀yìn tó máa sọ fún ọ má dá wọn lọ́wọ́ má ṣe sí i irú àwọn ọlọ́pàá yẹn náà bá pa owó wọn tà pẹ̀lú nǹkan tó ti ṣẹlẹ̀ nílùú wa ni kò lè hápò hmm. nílùú kò lè hápò nílùú mi hmm. ọlọ́pàá ọlọ́pàá nígbà tó tẹ̀ jẹ́ pé bá ṣe ní wọn ní nàìjíríà gan àwọn gan ló ń dènà ọ̀dà àwọn èèyàn tó ń gbowó lọ́wọ́ wọn tó ń ṣèkà fáwọn èèyàn hmm. so kí wọ́n fẹ́ dáàbòbò wọ́n fẹ́ dáàbòbò wá hmm. dáàbòbò wo ni èmi mọ̀ pé wọ́n gbọ́rọ̀ lọ́n nítorí náà gbogbo wọn ṣe ń yan fanda ẹ wo ìlú ìṣe sọ tèmi náà bẹ ti sọ rí tó ń fún wùn mí pé kó lọ ṣe díẹ̀ nìkan lẹ gbogbo kí ló ṣe sí. kí wọ́n rí kọ̀ọ̀kan sí kí ni báńkì àbí mo ní báńkì kí ni kọ́ọ̀tì ṣe sí àmọ́ sì ọ̀pọ̀ sí wọn bí mo sí ẹ̀rẹ̀ nígbà ẹni tí mo ra lẹ́rìn bẹ́ẹ̀ni òun fún àrẹ kàbàkàbà ló máa ti sáré lọ́pọ̀ torí ló máa ń kọ́ létàrí máa ń kọ́ ṣàlẹ́wọ̀n náà tó wọn tèmi láyè ti tiẹ̀ mọ́ wọn á fi ilẹ̀ ń bẹ̀ òun mo máa gbàdúrà pé jẹ ṣàánú mi jẹ́ sọ̀rọ̀ láṣọ tó wọn ní kó lọ ṣe nǹkan òun á òun lọ káàkiri òun hmm. sá kiri òun ṣe yá àwọn ọ̀dẹ̀ ṣe nǹkan kan sí but inú mi dùn but last corona tó ń ṣe yẹn there was this guy tó béèrè question lọ́wọ́ justice man náà ní máa yẹ lóun lòun ṣe fáwọn ó dárúkọ wíyá for the society pé òun náà wá justice fún Mohbad for the society also bàbá kan wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ókè gbogbo àwọn tó wá sí kóòtù tó ń wá kí ni nǹkan tó máa wá ṣe ti ṣe bí normal ló yẹ kó arrest wọn bàbá yẹn yẹ tó yẹ kó arrest wọn but adájọ́ ní káwọn fún wọn ní one more chance which is next corona which is on the thirty on the thirty just round the corner bóyá bí ten days or kí ni mo tẹ̀ sọ bóyá six days more. okay, okay on thirty of this month. bẹ́ẹ̀ni. end of this month. Yeah. Yeah, we are just ten so days away. tó bá tún tẹ̀ wọ́n tó ọ̀gá wa kí wọ́n fẹ́ ṣe fún wọn ká ìwọ̀n kọ́tọ́ fẹ́ ṣe fún wọn. bẹ́ẹ̀ni wọ́n máa ṣe ah. wọ́n máa rí nǹkan fún wọn very very unfair honestly it's very unfair but mo mọ̀ pé lágbára Ọlọ́run òtítọ́ ló máa lékè. bẹ́ẹ̀ni ma. òkùnkùn lè borí lágbára Ọlọ́run bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. láíláí àṣírí wọn máa tó lágbára Ọlọ́run. bẹ́ẹ̀ni ẹ ṣègùn ẹ ṣègùn ma. yes ma chief mrs arinzin Ọbáfẹ́mi. Ọbáfẹ́mi ẹ ṣe. ẹ ṣègùn ma. <laughs> ẹ wá gbé tó kan ọ̀tọ̀ tó fa kíkì o. tàbí tara tójú ló mọ̀ ó tún síyá o. ẹ wá gbé tó kan ọ̀tọ̀ tó fa kíkì o. ètò alálùbáríkà àti oníkejì o. àràgbá yàmúyàmú. oṣù tí ó láfijọ́ tí ó láfiwé. kò lábùkù kò lábàwọ́n ó kún fún oyè. bọ́dí àmsà látọkùn ètò. kò lábùkù kò lábàwọ́n ó kún fún oyè. bọ́dí àmsà látọkùn ètò. ẹ káàsán. ẹ mà káàsán mà. ẹ kújọ mẹ́ta sá. awo wa nìyẹn mà. ẹ kú ètò. yes ma. Yes, ma àjíǹde ara yín á máa jẹ́ o. àmì máa ẹ jọ̀ọ́ mi kì í kọlù bọ̀ tí mo máa ń lísì mo wà lórí prógráàmù yín lọ́wọ́ báyìí náà tí mo ń gbọ́. bẹ́ẹ̀ ni ma mo tó ní nǹkan kan tí mo tí mo fẹ́ sọ látàná ló ti wà lọ́kàn mi. ní ìgbà tí Mohbad fi kú yẹn hmm. ẹ rántí mo sọ̀rọ̀ yẹn pé Wùnmí sọ wípé níbi tí Mohbad ti fi kápá gún gíláàsì hmm. rọ́ọ̀bù lásán ló ń fi sí i nígbà tó ń délé rọ́ọ̀bù hmm. lásán ẹ rántí mo sọ mẹ́tò. bẹ́ẹ̀ um, a rán wa létí bẹ́ẹ̀ ṣe máa sọ. Hmm. then mo tún mo tún gbọ́ nǹkan kan ní ẹnu woman kan mo send yẹn sórí lórí app yìí. okay yes ma. Hmm. ẹ ẹ má bínú mi mọ mi mi yẹn sọ jù ah, bẹ́ẹ̀. Ah, bínú ma ah, ẹ ṣe ma i really appreciate yín ma ẹ ṣe ma. tẹ́tí ẹ ti lè jáde tẹ́tí ẹ sọ̀rọ̀ a dúpẹ́ lọ́wọ́ yín ma a dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe gan ma láti ilẹ̀ Houston Texas ni mo ti ń sọ̀rọ̀. orúkọ yín mà. Sidikat. ok ẹ káàbọ̀ ma Sidikat Oseni ẹ ṣe ok ok ma ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ma yes ma ẹ ṣe gbọ́ ma ẹ bá mi kàn aláàjì náà. wọn á gbọ́ ma wọn á gbọ́ ma ẹ ṣe gbọ́ ma yes ma. Ìtọ̀rọ̀ ètò tó ti dọ́dẹ o. Ètò tí ó láfijọ́ tí ó láfiwé. Kò lábùkù kò lábàwọ́n kún fún oyè. Bá a ni tọ́lú. ọ̀tọ̀ ni tọ́lú ọ̀tọ̀ ni tọ́lú. ẹ máa káàsán máa. ẹ káàsán ẹ kò ṣe o. yes ma ìrọ̀lẹ́ làwa wà ní apá bíi. ẹ kó àtúnṣe o. yes ma. Àmín. yà èmi náà kàn ní kí n tún dá sí ọ̀rọ̀ yẹn lénìí nítorí pé mo rí pé ọ̀rọ̀ ó involve ìyá Mohbad. bẹ́ẹ̀ ni ṣọ èmi nǹkan tèmi ní sọ ni wípé ṣe rí mo kàn rò pé àdúrà kan tó yẹ ká máa gbà fún bàbá Mohbad right now ni pé kọ́lọ́run jẹ́ kán gbọ́n ju àwọn tó ń ṣọ́ wọn lọ. Mm, àmín. ẹ strategy strategy ni ya Mohbad wá kúnlẹ̀ wọ́n hmm. ṣe whatever she is trying to do láti sọ pé òun wọ́n ṣe justice ló wà ń bẹ̀ hmm. obìnrin yẹn ò ní nǹkan kan ọ́fà. Hmm. òun ní ìpìlẹ̀ òun ní ìpìlẹ̀ anti justice hmm. òun ní tó bá jẹ́ pé níjọ́ tí ọmọ yẹn kú tí wọ́n call into confidence pé ah, nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀ ẹ dákẹ́ mọ́ mi tó bá pariwo pé kí lẹ̀ ń sọ ah, ah, èmi kọ́ nǹkan hmm. tẹ̀ ń béèrè lọ́wọ́ mi ó pọ̀ jù mí eh, ó ṣàmọ̀tàn mi ó ṣàmọ̀tàn mi wọ́n ṣàna máa fi bu pé fifteen years ló ti fi tilẹ̀ ọmọ tán mi mo ti fi ń lẹ̀ fifteen years bàbá ẹ̀ ní kẹ́ ẹ pé ó yá ó yá yí bá mi pé bàbá ẹ̀ ẹjọ́ àkùn ẹ gbà mí ẹ bá ń pè bàbá ẹ̀ tó bá mm-hmm. ṣe bẹ́ẹ̀ ní ọjọ́ yẹn tó bá ṣe bẹ́ẹ̀ ní ọjọ́ yẹn ni ọ̀rọ̀ yìí ò ní di nǹkan tó dà nínú yìí hmm. and àwọn níbi yẹn náà tó bá jẹ́ pé wọ́n ṣe bẹ́ẹ̀ ni mo rò pé bàbá Mohbad ó pọ́sibù kó dáríjì wọn kan ṣe lókù òru kan fi ṣọ̀rọ̀ lé hmm. kan lọ sin ọmọ pé ó ti yes ká ní wọ́n ṣe bẹ́ẹ̀ ni so ìyá Mohbad ní ìpilẹ̀ṣẹ̀ àìrí justice so kò lè wá lọ́sàn-án gangan ní ìsìnkú máa sọ pé òun fẹ́ ṣe nǹkan kan kọ́ ló ń jẹ́ kí bàbá Mohbad kó gbọ́n ju àwọn tó ń ṣọ́ wọn lọ strategy ni gbogbo strategy ni tó wá lò yẹn kúnkúnlẹ̀ ò da nǹkan kan ṣe mm. ìbéèyàn ni wá yorùbá ni wá obìnrin dẹ̀dẹ̀ àwa ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń sọ̀rọ̀ lórí platform tá à ń sọ pé kò sí nǹkan kan nínú obìnrin yẹn she's an empty vessel ẹ ó kúnlẹ̀ ẹ ẹ kíìsì ni Judas tó fi fi Jésù hàn kíìsì ẹ wò how so how intimate that could be so ìkúnlẹ̀ yẹn kò da nǹkan kan mm. òun ló pilẹ̀ kò dẹ̀ escape judgement ẹ̀ then a ní láti tún máa gbàdúrà fún bàbá Mohbad kọ́lọ́ má jẹ́ kó sùn wọn kó rẹ̀ wọ́n ṣe the the rate at which things are going uh, it's likely pé táwọn náà fẹ́ máa wò pé iṣẹ́ àwọn ò tún èrò àwọn pàbá ìkọ́lọ́ má hmm. gbà bẹ́ẹ̀ after having so much thought about it mo rí wípé tí bàbá mo Mohbad bá lọ ṣe mistake fọdún sọ́wọ́ ìyá Mohbad pé káwọn lọ ṣètò hmm. ẹ̀ nílé káwọn ṣètò ẹ̀ ah, ọ̀ràn ní gbogbo ẹ̀yìn àti àmọ́ hmm. ó yẹ ká ọ̀ràn gidi ní fún fine boy prime boy especially torí wípé tí bàbá Mohbad bá lọ agree pẹ̀lú wọn hmm. tíyàwó náà tán pé pé wọ́n ní àwọn ah, ti bá bàbá ọkọ ẹ̀ ṣẹ́rí ìgbà yẹn wù mí tí gbogbo ayé ń pa ariwo pé kò béèrè justice ní ìgbà yẹn ló máa. ló máa lóun béèrè fún justice. Hmm. Hmm. ẹ bá ń wá tó pọ̀ papọ̀ kó o òun òun dákẹ́ tẹ́lẹ̀ nítorí pé bàbá ọkọ òun wà ní forefront ló ń ṣe dákẹ́ hmm. pé nìsín ẹjọ́ òun fẹ́ mọ ẹni tó pọkọ òun o ó máa rọ́ọ̀pù prime boy ọmọ ọmọkùnrin yẹn á ṣẹ̀wọ̀n so a gbọ́dọ̀ máa gbàdúrà fún bàbá mi kó má dé stage tó ti máa sú wọn tó ti máa tọ́ tó máa lọ wò pé ó kì í káàpọ̀ kúkú ṣe nǹkan tí wọ́n ń fẹ́ hmm. ọlọ́run wà ní tiwọn ọlọ́run ò dẹ̀ ní fi wọ́n sílẹ̀ ṣùgbọ́n àsúwà àti yá Mohbad is concerned she's as empty as that Karimo ṣẹ́rẹ́ àwọn èèyàn yìí ariwo lásán ni wọ́n ń pa hmm. they have nothing to deliver every hmm. evidence that is needed needed ọlọ́run ti provide it Wallahi. let's just wait for appointed, the appointed time mm. when God will arrive gbogbo ìtàn wọn ń ṣe yìí Tinubu tó jókòó lórí judgement tó jókòó lórí kéèsì yìí Ọlọ́run mọ nǹkan tó máa ṣe God is just God is just being hmm. God ó fẹ́ prove ara and the almighty ni fún gbogbo wa láti mọ̀ pé yes Ọlọ́run lọ́lọ́run máa jẹ́ so pé ọ̀hún lọ́lọ́run so ká má ká mú ojú wa kúrò lára ìyá Mohbad obìnrin mm. yẹn she's I mean I mean she's just not kò sí kò exist ọmọ ẹ̀ tó kọ pé every man is a walking dead ó mọ nǹkan tó ń sọ ọmọ ẹ̀ náà ló tún sọ pé don't give me medicine after death medicine mm. after death ló ń ká ló ń kó káàkiri káyé pátì let her be shoved to the side mm. gbogbo audience tá a ti ń fún yẹn i think she's getting too much attention. Mm she's getting too much so ìyẹn lèmi kàn ní kí n dá sí ọlọ́run ẹ ṣe àdúpẹ́ mà ẹ ṣe ọmọ mi ẹ ṣe ọmọ ẹ ṣe gan ma ẹ ṣe ma ó mi ò jẹ́ lọ́sìn ma. àbúrò ẹ bá ń sọ fún wọn jàre mọ́ mi ẹ ṣeun ma. oyin tẹ ohun tèmi wàá dùn ẹ ṣe àdúpẹ́ ma. èmi ti gbọ́. ẹ bá ń kìlọ̀ fún wọn mi o kọ́ máa pa mí fún yín o. yes ma. <laughs> All right. gbọ́ wọ́n á gbọ́ sí oníkejì àgbẹ̀yàwó ètò tó ọjà kẹ ibi ibi tí wọn yóò jẹ lọ sí kankan mọ ẹ ṣe gan ká máa gbapá bíbá ká máa fi dágbére wípé ẹ ẹyìn lágbára ọlọ́run ọba àwa la máa máa wá ẹ̀yìn náà la máa máa dé bá. àmín. ẹyìn a ní padà dé mo ti sọ fún yín pé back to back ni ètò tèmi yìí máa jẹ́ eh, lágbára Elédùmarè à ní pẹ́ dé within thirty minutes a máa padà sórí ètò balógun abájídé lórúkọ tèmi tí gbogbo mímọ̀ sí dj babs j eh, tí ó yẹ pé mò ń dúró eh, mò ń standing fún ìtẹ̀síwájú alhaji alhaji qh. Hmm. alhaji mh ni àmọ́ pé alhaji qh ni wọ́n tẹ́lẹ̀. mò ń dúró fún alhaji qh Quadri amsat ẹ̀rọ ah, alhaji qh ok ìtẹ̀síwájú alhaji ìtẹ̀síwájú alhaji ọ̀dà alright. tọ́ ó yan seun ọlọ́bẹ̀ seun gbogbo ẹ̀yin tẹ́ bá wa jẹ́ ẹ̀kọ́ ìbínú adúpẹ́ adúpẹ́ pé òkú ẹ̀ṣẹ̀ adúpẹ́ kó tó dìgbà táwọn máa padà ríra wa tá a tún máa padà bára wa sọ̀rọ̀ ọkọ mi ò yí padà àdùfẹ́ alóyin lóhùn yín náà ní QH Radio International Center yeye pèdèpèdè káàfàtà ẹ̀sẹ̀ adúpẹ́ ó dàbọ̀. QH TV la fẹ́ máa gbọ́ o QH TV la fẹ́ máa wò ilé iṣẹ́ tẹlifíṣàn ìgbàlódé o. QH TV la fẹ́ máa wò. QH tẹlifíṣàn dángájíá QH TV la fẹ́ máa wò ògbóǹjẹ fẹ́gbẹ́ ó tún gbà wọ́ bọ̀. QH TV ló fẹ́ máa wò. ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn. QH TV ló fẹ́ máa wò. àwọn ètò àwògbádùn lóríṣiríṣi. QH TV ló fẹ́ máa wò. ètò eré ìdárayá kò gbẹ́yìn. QH TV ló fẹ́ máa wò. àwọn orin ìgbàlódé tó ta TV Accra and beyond.